ẹ̀ndẹ̀ wàsíù Abiola. bákan náà la máa ṣèfilọ́lẹ̀ block b táwọn nineteen eighty two set tí àtúnkọ́ ẹ̀ bákan náà tó fi mẹ́nàna géètì àbáwọlé tó gàgàrà táwọn nineteen eighty three set kọ́ pílà àti security post táwọn nineteen ninety six set kọ́ lára àwọn àlejò táwọn retí ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà ṣèyí mákindé olùgbàlejò ní òkè high school all students association lábẹ́ national president wa chief uplander abiodun ọláomi uplander bishop mike national secretary uplander ugbàgbọ́ olùgbẹ̀ngà pro olùkéde agm committee chairman Oplanda alhaji salau bayọ̀nlé secretary Oplanda olùgbàdé olùmìdé olùmáìtì come let's celebrate our alma mater ososa up school up okay. fresh fm yìí òyìnbó máa dùn nílùú ìbàdàn láti kílẹ̀ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ètò lóríṣiríṣi kápolówó ọjà ajẹ́kùgbàjẹ́ fresh fm yìí. Fresh FM. Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹ́lẹ̀ káàkiri ilẹ̀ wa láti inú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. bóyá ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé oh lórí Fresh FM gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ kò ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ajábalẹ̀ lórí Fresh FM. Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM. irú kò fi jà á. irú pẹ̀ tàbí irú woro. irú woro ni kò kò bò ó wàá wá wá omi ọbẹ̀ tí wàá sè sí omi ọbẹ̀ yẹn gbọ́dọ̀ jẹ́ omi ọbẹ̀ tó jẹ́ pé nǹkan inú ẹran la sè sínú ẹ̀. that's right. tí ẹ bá láǹfààní àti rí ẹja hake hake. hake bẹ́ẹ̀ ni èèyàn adọ́gbọ́n ra dín díẹ̀ ní fẹ́rẹ́fẹ́ kò rí orí ṣe dídín àdépa o èèyàn dín fẹ́rẹ́fẹ́. ní fẹ́rẹ́fẹ́ àwa kò dà sínú omi ọbẹ̀ yẹn pẹ̀lú àsọtẹ́ẹ̀dì yẹn that's right wàá wá ní orí ọ̀fẹ́ àti lọ ro àmàlà tó gbóná dáadáa tí wọ́n bá ti wá ro àmàlà yẹn tán tí wọ́n gbé ewédú yẹn sí lẹ́gbẹ̀ẹ́ nǹkan kan tán mm. tí wọ́n bu àsọtẹ́ẹ̀dì yẹn sí èmi mm-hmm. mímọ́ á kàn sọ fún ẹni yìí pé nǹkan tó kùn rèé o láti ṣe. kò àní àní ò sí ń bẹ ibi ló jí ọ bí bẹ́ẹ̀ kọ́ o ò ní mọ̀ swap pépà mọ́ mi lọ́wọ́ wo ọ̀rọ̀ àmàlà lọ́jẹ́ kọ́ mọ́ fún mi ní délé sàn. mo mi ìṣe o dé èébú ló tún bá wọlé. mo béèrè ni àbí Vincent ṣé bí ó ní pépà tá a mọ̀ ń kà àmàlà yẹn ló jẹ́ kó mọ̀ swap o wọ́n tán fún ní wọ́lọ́wọ́lọ́ jẹ lọ́hùn kan mo wẹ̀ á ah, àánú mi wá ṣe mọ́ ní à ẹ di kò só ń jẹ bí tí ò sí lọ́hùn o ò lè já ẹ ọkàn jẹ pé tèsì ẹ máa fẹ́ yàtọ̀ díẹ̀ ewédú yìí ò ní dàbí ewédú níyàyà tó sọ yẹn tó sọ yẹn. àdúpẹ́ hmm. bó wà ní. àdúpẹ́ <laughs> lọ́wọ́ ọlọ́run àdúpẹ́ ẹ̀kúlé. mo juwọ́ sẹ́ bó ṣe ń bọ̀ o ò rí o ò rí owó bẹ́ẹ̀. àbí wà ló na pure water sí mi. àbí wọ́n ti gẹ̀ẹ́tì ẹ̀. ṣé iṣẹ́ ọ̀nà Kaduna lẹ bá wọlé. <laughs> wọ́n mọ̀ sọ̀rọ̀ Kaduna. Hmm. wọ́n ti ní gbogbo apá abẹ ní bàálù ló gbé ọgbà hmm. ti dà ẹ kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń lórí ọ̀fẹ́ láti gbá ìkànnì fresh one oh five point nine fm ní orí challenge ìbàdàn fresh náà pé bí. bẹ́ẹ̀ ni bó wà hmm. ní gbogbo nǹkan ṣé nǹkan dùn ṣàlàáfíà tayọ̀ ńlá bá yín o àmọ́ ká tó tẹ̀síwájú lóòrọ̀ tòní ẹ gbọ́ ìkéde pàtàkì tẹ́ ẹ̀ sanwó fún yìí ẹ̀yin aláṣẹ tẹ́ wà lákàtà àdúgbò yìí ni o a kàn sí àdúgbò yẹn ní àná àdìsá bí èèyàn bá dé ibi ilé ìtajà àgbàlódé ńlá kan tó wà ń dùgbẹ̀ nínú ọgbà kòkó house wọn géètì téèyàn bá ń bọ̀ láti òkè àdó tó fẹ́ bá bẹ̀ jáde sí dùgbẹ̀ níbi ẹnu géètì wọn èyí tí wọ́n máa ń sábà tì tí wọ́n máa ń kó ilẹ̀ dà sí yẹn táláboyún bá gbàbẹ̀ tó bá jóṣù márùn ọlọ́ọ̀ má jẹ́ obì lọ́jọ́ yẹn. kí ló dé. ibẹ̀ yẹn ilẹ̀ halẹ̀ mu. pàfóòmù tó wà ń bẹ̀ lágbára àwọn òkìtì ìdọ̀tí tó sì wà ń bẹ̀ náà nǹkan kì í bẹ̀ ẹ dákun dábọ̀ ìlera yìí ṣe pàtàkì ó ṣe kókó a àní rí àjàkálẹ̀ àrùn o ibẹ̀ hmm. gangan báyìí ilé ìfowópamọ́ kan tó yú bẹ̀rẹ̀ ó kọjú da ibẹ̀ ni síbi ẹnu géètì kòkó ọ̀sìn ni. tó ọlọ́run ṣàánú wa hmm. ọlọ́run ṣàánú wa ìdọ̀tí nílé ìtọ̀dí lóko yìí kọ́lọ́njọba bójútó. kọ́ máa jẹ́ pé gbàtí àjàkálẹ̀ àrùn bá abẹ́lé ẹ jẹ́ bá ìpínlẹ̀ ọ̀yọ́ ni hmm, ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kọ́ ẹ jẹ́ kí kálukú wa náà ṣe ojúṣe tiwa ah. kákópa tiwa ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kọ́ ló ń gbowó agbègbè bẹ̀rẹ̀ kó ló ń ṣe kò kárí ẹ̀ ẹ jẹ́ káwa náà mójútó ẹ̀yin aláṣẹ Cocoa House. tó ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ ayọ̀ ni ọ̀nà ti ṣí fún wa ọ̀nà sì ti là ajá balẹ̀ ìròyìn ní ibi tó bá ka yín mọ́ Nigeria Tribune àti Vanguard ló wà ní ìké àtẹ̀mí ìwé ìròyìn mẹ́rin náà ló mọ́ ń bá wa sóde Daily Sun rèé àti The Punch hmm. Nation kọ́ o Daily Sun eh, eh. mo ti sọ pé ibi ló jí o Daily Sun àti The Punch ló wà ní <laughs> olùkú mi ẹni ìtàn olùṣègùn bámidélé ló kọ mí ẹ kú ojúmọ́ o. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kaduna ó ní ṣe rí gbogbo àwọn tó wà ń di ọ̀rọ̀ yìí á tọpinpin ẹ̀ ẹnikẹ́ni tí ọwọ́ bá bà nídìí ẹ̀ yóò ah. jẹ́ pọ̀nmọpọ̀nmọpọ̀nmọ ọ̀yà kódà àwọn tó jẹ́ àgbààgbà lápá àríwá orílẹ̀-èdè wa nàìjíríà Arewa Consultative Forum wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní ṣe rí ọ̀gá àwọn ológun tó wà ń bẹ̀ GOC ọ̀rọ̀ tó jọmọ́ ti Kaduna ló wà lójú ìwé àkọ́kọ́ ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí gangan gangan gan kódà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ń fọwọ́ sọ̀yà pé àníṣe nígbà táwọn bá tọpinpin rẹ̀ àwọn tó jẹ̀ṣẹ́bì lórí ọ̀rọ̀ yìí àbí àwọn tí ajé ìwà bàjẹ́ yìí ṣẹ́mọ́ lórí débi pé ohun tí wọ́n fi ń wo bí nǹkan ṣe ń lọ sí tó jẹ́ tọmọ ológun jálulẹ̀ ó sì gbẹ̀mí èèyàn tó lé bí ọgọ́rùn-ún àá òǹtọ̀hún yóò fi mú kàtà òfin ó ń bẹ lójú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. lẹ́ka ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìgbìmọ̀ tó ń ṣe kò kárí ètò ìdájọ́ wọn ni ẹni tí í ṣe adájọ́ ti ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ti gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ìwé ìpẹ̀jọ́ tádélékè wa kọ takò wọn ti yanjú gbogbo rẹ̀ lẹ́yìn ọ̀sọ́ka ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bọ̀ lórí ọ̀rọ̀ yẹn àmọ́ ìkànkùgbù ní lórílẹ̀‐èdè wa Nàìjíríà kókó orí babadaṣọ̀rọ̀ gùn ò lẹ́ni hmm. ọgọ́rin ọdún lókè ìpẹ́ Tinubu wá sọ̀rọ̀ lupeng sọ̀rọ̀ àtàwọn ìkànkùgbò míì <laughs> ẹ gbọ́ bàbá ṣe ń tẹ̀ wájú. ìròyìn kan bẹ lójú ìwé keje ìwé ìròyìn ti Nigeria Tribune tí gómìnà tẹ́lẹ̀ fún báńkì àgbà ilẹ̀ wa Nàìjíríà Sanusi Lamido Sanusi tó fi ń sọ̀rọ̀ pé ó yẹ kí àwọn tí wọ́n ń yẹ ìwé owó wò kí wọ́n yẹ ìwé owó bówó ṣe ń wọlé àti bó ṣe ń jáde tí iléeṣẹ́ tó ń pọn epo nílẹ̀ wa Nàìjíríà NNPC kí wọ́n yẹ̀ wò dáadáa hmm. ó ní ebi ńgbà tóun ń lọgun níjò ní tóun ń tọ́ka sí pé àbí àwọn kan ń jáfe kán ní NNPC ńlọ́fà tán fi yọ̀ ń kúrò ní CBN ó ń bẹ lójú ìwé keje ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. ok wọ́n ní kò jẹ́ gbì kò ní kú gbì Emefiele fira rẹ lọ́kàn balẹ̀ kò sẹ́ni tí ń lé ọ kò sì sẹ́ni tó fẹ́ẹ́ gbé ọ o EFCC DSS NCS àwọn tó ń bójútó ẹkùn ọgbà ẹ̀wọ̀n ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ àti EFCC kálukú wọn ti sọ̀rọ̀ wọn ti fakò mọ́ òkun rẹ̀ yọ pé èmẹ́fìlè fira rẹ̀ lọ́kàn balẹ̀ kí ló fàfòyà kí ló fàbẹ̀rù fún ọ àlẹ́ tó yẹn nà ó. Hmm. ojú ìwé kẹjọ ìwé ìròyìn ti nàìjíríà tribune ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ wa nàìjíríà ní àwọn tí ń gbìyànjú láti ṣe ìwádìí àwọn nǹkan tí àwọn ń gbọ́ bíi kùrùkẹrẹ kan tó yí gbogbo ọ̀rọ̀ nàìjíríà air ìyún bàálù tilẹ̀ wa nàìjíríà tí wọ́n ní hmm. wọ́n gbé àkànṣe iṣẹ́ òun kalẹ̀ nígbà náà pé kílẹ̀ wa nàìjíríà náà tiẹ̀ ní bàálù tiẹ̀ wọ́n ní ààrẹ àná muhammadu buhari ìṣàkóso rẹ̀ ló gbé kalẹ̀ àmọ́ ńgbà tí wọ́n ti ń pariwo nàìjíríà náà mọ̀ ti ní bàálù títí ẹ̀ bá ààrẹ ṣe kúrò ńbẹ̀ ni wọ́n tó mọ̀ pé múlẹ̀ ni àṣé <laughs> wọ́n làwọn fẹ́ wádìí ẹ̀ wonderful. Eh, eh. ọ̀pọ̀ àwọn ọkọ̀ bàálù ni ó forílẹ̀-èdè wa nàìjíríà sílẹ̀ àwọn aláṣẹ tó wà ní pápákọ̀ òfurufú ti ṣe kìlọ̀kìlọ̀ fúnjọba orílẹ̀-èdè nàìjíríà pé ewu ń bọ̀ o ó sì lè ṣokùnfà kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kó dẹnu kọlẹ̀ níbùdó ìfọpọ́rùn ti Dangote tó wà lẹ́kọ̀ọ́ wọn ni lójúmọ́ báyìí wọ́n máa gbé epo tó ń lọ bíi ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó dín mẹ́wàá nine hundred and fifty thousand barrels <laughs> epo wọ́n máa gbọ́n jáde lójúmọ́ lójúmọ́ lójúmọ́ báyìí ń bẹ̀ ìyún ni pé iṣẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ butu december náà kọ́lá wa yìí àdúpẹ́ ah, àdúpẹ́ hmm. ṣé ìṣòro owó. ọ̀rọ̀ owó ni ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune wọ́n ní àwọn gba torí ṣe tí wọ́n ń pè lọ́gbà ẹ̀wọ̀n tẹ́lẹ̀ tí wọ́n ti ń dàpé ní ọgbà torí ṣe. Hmm tí wọ́n bá fẹ́ bọ́ ẹni tí ń bẹ lọ́gbà wọn wọ́n ní ọgọ́rin náírà kọ́ ni mò ń wò yìí tí wọ́n ní ó dín àádọ́ta ní pé wọ́n fi máa ń bọ́ àwọn tí wọ́n wà lọ́gbà àtòrìṣe àmọ́ àwọn ajá wọn. Mm ajá owó tí ajá fi ń jẹun ó ju ti owó tàwọn tó wà lọ́gbà ẹ̀wọ̀n ẹ ọ ajá ò sí lọ́gbà ẹ̀wọ̀n tiẹ̀ <laughs> ajá ò sí lọ́gbà ẹ̀wọ̀n ajá ná eight hundred naira lójúmọ́ ọmọ èèyàn ná seven fifty naira lójúmọ́ ajá wà lábẹ́ òmìnira hmm. èèyàn tí ó wà lọ́gbà ẹ̀wọ̀n ìyẹn ò sí lábẹ́ òmìnira. ọ̀gá àgbà yẹn yẹn fún ọgbà tó rí ṣe ó ti ní wọ́n ti ń gbé síwájú ilé ìgbìmọ̀ asòfin báyìí pé ẹ gbọ́ ẹjọ́ ẹ jẹ́ kí ọmọ èèyàn náà tiẹ̀ máa ná tó ẹgbẹ̀rún mẹ́ta three thousand tí ó fi jẹun lójúmọ́ ọmọ lágbára o. Hmm. ẹ jẹ́ àmọ̀ nǹkan tá à ń ṣe o <laughs> wọ́n ti sọ̀rọ̀ lórí ilé tí wọ́n ní wọ́n kọ́ fún igbákejì ààrẹ orílẹ̀‐èdè wa nàìjíríà bílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún owó náírà torí kíni òun àtàwọn àjọ̀nú ni wọ́n máa gbé bẹ̀ ní àbájùlé ọ̀run ni wọ́n kọ́ sí. wíkẹ́ ó ti sọ̀rọ̀ sí òbí ó ní òbí iwọn nẹ́m ipe ṣé torí pé kíní yóò ti tọ́ sí ọ ó sì lọ dóde àsìkò tiẹ̀ náà kí làbọ̀ràn máa sọ ọ́ di mímọ̀ yìí pé ẹ kíní kankankan lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe fẹ́ náwó kọ́ ilé fún igbákejì ààrẹ ṣe nǹkan kan kò séyìí ó kàn án o bọ́ ọ bá fẹ́ ṣèfẹ̀hónúhàn bọ́ ta gbangba wálé à kò sí wàhálà òfúùtù fẹ́ẹ̀tẹ̀ náà ni àṣà àti òní kan ẹgbẹ́ òṣèlú labour party nínú àkòrí pélébé tó wà lábẹ́ wọn wá sọ ọdún mọ́ pé ìṣàkóso tá a wà ń bẹ̀ yìí kí wọ́n máa mú owó olùkọ́ máa lù ú pọ́npọ́n máa na nínà àpà na nínà mọ̀yábá na nínà gbèsè ọ̀kàn mi ó ti pamọ́ sí ẹ̀ la gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti daily sun ibẹ̀ gangan ni ìròyìn wà. tó ẹgbẹ̀ta bílíọ̀nù ó dín díẹ̀ òun lowó tíjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà yà sọ́tọ̀ pé àwọn ò fi ṣe àkóso àti àtúnṣe àwọn òpópónà jákèjádò lẹ́wà nàìjíríà wọ́n ní ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn ti Vanguard ibẹ̀ ló wà kódà Àbújá sí Èkó àti Èkó sí Port Harcourt àtàwọn ọ̀nà míì ná pé ní kánmọ́nkíá wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ kó lè bá dúró re kọ́lọ́hún jọ kó jẹ́ orí bẹ́ẹ̀ láti iléeṣẹ́ ọmọ ológun lẹwa nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ pé ẹjọ́ ejìbùrẹ́ awolùbẹ́gẹ̀ àwọn tí ọ̀rọ̀ kàn tí wọ́n ní ẹ̀mí wọn sọnù mọ̀lẹ́bí wọn àtàwọn tó farapa yánnayànna nígbà tí iléeṣẹ́ ọmọ ológun lẹwa nàìjíríà fojú sunbì kan tí wọ́n fẹ́ yin àdó olóró sí àmọ́ àṣìṣe sì ní kò pé èèyàn ti ẹ̀gbọ́n jù kò hmm. wọn ni tó bòmíì lọ wọn ni lọ́jọ́ míì àwọn mọ̀ wò pé àwọn ti rí ibi táwọn fẹ́ yin bọ́ǹbù sí káwọn ó tó yìn irúfẹ́ bẹ́ẹ̀ kò ní sọmọ lọ́wọ́ àwọn mọ́ ó ń bẹ nínú ìwé Vanguard ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Vanguard ibẹ̀ wọ́n kọ́ sí. ẹja dákọ́ ká lọ sí ojú ọjà nígbà tá a bá padà dé àgàdà ó ṣe bẹ́ẹ̀ yóò dàrú ikán tẹ̀rí yóò ṣe bẹ́ẹ̀ yóò faṣọ san ìmú ajá àbálẹ̀ ìròyìn ni <laughs> láti kàn ní fresh one oh five point nine fm. ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. gbogbo mo lè gòkè mo lè sọ bá a ti ń bójútó ṣe wa tó ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore tó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀ pé ìlera lóògùn ọrọ̀ díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde supade sirọ tó ń da agbára padà ságọ̀ ara ní kété lẹ́yìn àìsàn tàbí ìfarapa alfa ìyẹn kún fún èròjà aṣaralóore ságọ̀ ara wa nílò ní gbogbo gbà kéema ṣáà fún gbogbo ọkùnrin láti ṣèṣe akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gbò la fi pè lo ẹ̀. rockwell grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́. average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru. ojú ẹsẹ̀ ló máa dá okun padà sẹ́gun ara. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ìlàjọ nafdac lù ló ń tẹ̀. CHO fún talent dọ́kúmẹ̀ntì ẹ̀ pínpínlẹ́pínlẹ́ láìsí wàhálà ọmọ onílẹ̀ wọ́n tún dé pẹ̀lú ẹ̀mbá promo lórí ẹ́sítéètì wọ́n fẹ̀yìntì edgeco tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ìlàjì hotel and resort lọ́nà àràmbàdàn fẹ̀yìntì edgecore santa ní one point three million tó ní good road network security to standard iná ọba tí kì í fìgbà kan ṣẹ́jú tí dọ́kúmẹ̀ntì ẹ̀ sì pé pérépéré láì sí wàhálà eight hundred thousand naira ní báyìí látàrí promo tó lọ lórí ẹ̀ tẹ̀bá tira plot kan eight hundred thousand two bag of cement pẹ̀lú one hundred block fún foundation lẹ́ máa gbà bẹ́ẹ̀ la àyè san díẹ̀ díẹ̀ sì tún wà four point eight million naira láǹtà éka kan ṣùgbọ́n látàrí promo yìí three point five million naira lẹ́ máa ra éka ọgbà tẹ̀ra ti sanwó instant location tẹ̀sán ni láti ralẹ̀ nífẹ̀yìntì edgore sí orbis edgo ẹ máa bọ̀ lọ́fíìsì wa ní nọ́mbà thirty six gbadebo street mọ́kọ́lá ìbàdàn tàbí kẹ́ ẹ máa pè zero eight zero nine nine one zero zero zero eight four pẹ̀lú orbit edgo sí twenty twenty four wọ́n máa bá ẹ̀yà ayọ̀ ilé tuntun. ọwọ́ máa ń bẹ lórí àná hallelujah ìpàgọ́ àjọ àti ìsìn dúpẹ́ orí òkè ìmúsí àdúrà àti ìmúpadàbọ̀sípò ọlọ́dọọdún ti wọlé dé o gbogbo ènìyàn bá wa fọpẹ́ fọlúwa lọ́jọ́ àlàmísì tọ́ọ̀sì ọjọ́ kẹrìnlá sí sátidé ọjọ́ kẹrìndínlógún fourteen to sixteen oṣù kejìlá ọdún yìí ni annual convention àti ìsìn dúpẹ́ thanksgiving service orí òkè ìmúsí àdúrà àti ìmúpadàbọ̀sípò mountain of prophetic prayer and restoration ministry convention program will commence by one to four pm on thursday and friday fourteen to fifteen december while thanksgiving service hold on saturday morning sixteen december two thousand and twenty-three by nine am to twelve noon ọwọ́ olúwa finger of god làkó àkórí convention àti ìsìndúpẹ́ tọdún yìí ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ àti ìbùkún ọlọ́run lọ́pọ̀ yanturu lẹ́wọ̀n máa rí gbà lórúkọ jésù olùgbàlà kirisore lórí òkè ìmúsẹ̀ àdúrà àti ìmúpadàbọ̀sípò tó ń bẹ lọ́pọ̀pọ̀nà tó lọ sílùú ìsẹ́yìn lẹ́yìn ilé iṣẹ́ ìjọba tó ń ṣe ọ̀dà títì ọ̀yọ́ state asphalt and quarry plan níkọjá ìlú ìjàyè ìjọba ìbílẹ̀ akínyẹlé wá síwájú olúwa kọ́wọ́ olúwa ó kàn ọ́ níbi convention àti ìsìndúpẹ́ tọdún yìí àwọn tí wọ́n máa ṣiṣẹ́ ìránṣẹ́ níbi ètò yìí lọ́dún yìí ni evangelist oyedele joshua pastor michael olúkunlé àti prophet matthew oni àdúrà rẹ yóò sì gbà lórúkọ jésù ohun ojú mi rí ẹnu mi kò lè sọ ohun ojú mi rí ẹnu mi kò lè sọ ọ̀gá mi máa ló sì gbẹ̀gẹ̀rẹ̀ gbìrán mi lómi bẹ́ẹ̀ ọ̀gá mi máa ló sì gbẹ̀gẹ̀rẹ̀ gbìrán mi lómi ìgbé ayé yìí ló yẹ mi gẹ̀rẹ́ tó dẹ̀ Legends are stories believed as fictitious, but they are true. One of such legends is the story of Yinka Yefele. Doc Productions, formerly Eda Theatre, presents Aye the Musical. The story of Yinka Yefele, written and directed by Shegun Olujobi Sr., managed by Babatomishi, featuring dance by Olatunto Simbaos. Aye the Musical. Date is Sunday, December 17th, 2023. Venue is Jogo Event Center, Ring Road, Ibadan. Time is 2 p.m. Regular 2000, VIP 5000. 10,000. VVIP 10,000. Sit on a table 20,000. And table for 10 200,000. Get your tickets at Fresh FM and at BBT Lounge. Slots are available for sponsorship and advertisement. Call 0706 672 0706 672 Media partners Fresh FM, Blast FM, T One One Radio, Broadnet TV, Print Arena, and Lipix Photography. Aye, the musical. Don't miss it. jẹ́ kí n lè fọ̀rọ̀ ayé mi máa fi tán. Freedom Festival twenty twenty three ọlọ́run ìpè bàbá wòlíì ezekiel olúfẹ́mi adépọ̀jù ó tún máa pa gbogbo onípojìpọ̀ ìdálẹ́rìn ayọ̀ ní freedom festival tọdún yìí christian assembly bible church wonderful city number twenty four apostle joseph ayọ̀ babalọ́lá way lamadesina estate odò ẹran ìsàlẹ̀ gáràjì ọlọ́run ṣògo ojú ọ̀nà àkọ́rọ́ ìbàdàn ni jésù ti ń dúró dè wá o pẹ̀lú àkórí ẹ̀ èmi yóò kọ́ ìjọ mi i will build my church matthew sixteen eighteen to nineteen ọjọ́ wednesday six sí thursday seven oṣù december ọdún yìí aago mẹ́jọ àárọ̀ nípàdé àdúrà máa friday eight december ìṣọ́ òru o aago mẹ́wàá lẹ́ni náà àdúrà ó ti bẹ̀rẹ̀ sí ní jò sunday ten december ní ìdúpẹ́ prophet j o ọlátiwọn jp ní spiritual father pastor seun oyewusi oníwàásù ní guest minister apostle faithman bámigbóyè máa wà níbẹ̀ àwọn olórin ẹ̀mí yẹmi david látàbúlé elijah akitunde ọlọ́run sọ́bẹ̀ àti cabc choir engineer pastor clement adelawo ní assembly pastor tó jẹ́ olùgbàlejò ọlọ́run lee zikẹ́ olúfẹ́mi adégbọ̀jú tún máa rọ̀jò ìbùkún sórí gbogbo oníkòtìpẹ̀dá lórúkọ jésù kéré o. gbogbo ọmọ ìlú ẹdún ẹ̀bùn nílé lóko àtìlẹ́yìn òdì kẹ́kulé ó gbọ́ kó sọ fún toko àdán tó bá gbọ́ kó lọ rò fún ọbẹ̀. àgbáríjọ gbogbo ọmọ ẹgbẹ́ ìlọsíwájú ìlú ẹdún ẹ̀bùn ebu tó fi máwọn àgbààgbà mẹ́fà tó di òpó saloon council mú pẹ̀lú ẹgbẹ́ àwọn ọ̀dọ́ pátápátá ló ń fàsìkò yìí lọ́gùn pé a ò lọ́wọ́ sí ìkówójọ láti kọ́ àfin ọba ìlú ẹdún ẹ̀bùn a ò sì mọ̀ sí ìfìwépè nìkan kan tó ní í ṣe pẹ̀lú kíkọ́ àfin ọba náà àlàáfíà aláfẹ́ nílùú torí pé ìlú ẹdún ẹ̀bùn ìlú ìṣẹ̀ǹbáyé ìlú àlàáfíà ni ó gbogbo ọ̀nà la ó sì àlàáfíà rẹ̀ lọ́jọ́kọ́jọ́ àti nígbàkúgbà tásìkò láti kó ààfin bá tó gbogbo ayé ni ó gbọ́ gbogbo èèyàn ni ó mọ̀ torí pé ìlànà gidi tó tọ́ là ó tẹ̀lé tá ó sì ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ṣe yẹ ká ṣe é bó tilẹ̀ jẹ́ pé a ti gbé àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé lọ́nà òfin àti ọ̀nà ẹ̀tọ́ àdúrà wa ni pé káwọn alálẹ̀ ìlú ẹ̀dúràbọ̀ ó ti wá lẹ́yìn ká ṣòwò jèrè kí gbogbo owó kéré ọjà délé olùkéde Great Ẹ̀dúràbọ̀ Youth Movement pẹ̀lú Saloon Council. bá àbárẹ́ ni bala ọ̀la kì í yá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tí wọ́n ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorílẹ̀ tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property The living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bóníyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn ìbàdàn èyíkéyìí tẹ́ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn gbogbo kọ́lékọ́lé àtàgbàlékò ẹ̀ wá gbọ́n tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ẹ̀ bá ń fetí sí. torí pàlàyé inú rẹ̀ ní ṣe bíi abc pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló tí mo fẹ́ wí. òrùlé jẹ̀rá àdì tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá àdì. bóòrùn ràn minimini fi òrùlé jẹ̀rá àdì bù ó máa tutù. ó tún bu ẹwà òun yìí kọ́lé tí ó sì gbé yọ sóun bẹ̀. láti wá ra ojúlówó òrùlé jẹ̀rá mega top concept limited aṣojú àtàlágbàtà kan gbòógì lórílẹ̀‐èdè nàìjíríà fún iléeṣẹ́ tó ń ṣe gerard roofing system tó jẹ́ stone coated látòrílẹ̀‐èdè new zealand tó wá pẹ̀lú warranty àdọ́ta ọdún gbáko lọ́ọ̀sẹ̀ nílò láti dààmú lọ sílùú èkó mọ́ àwọn kọ́lékọ́lé àtàgbálẹ́kọ́ tí wọ́n mọ yìí ń dáradára ni wọ́n mú di trọ́ọ̀kì wọlé sí laola mega top concept limited adex road orogun express òpópónà márosẹ̀ ọjọ́ nílùú ìbàdàn ni wọ́n kalẹ̀ sí zero eight one eight five four eight one one one three ẹ̀yin èèyàn ìbàdàn àti ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ó ti ṣẹlẹ̀ àràmọ̀ǹdà ìpàtí ọjà àkọ́kọ́ rú ẹ̀ ọ̀yọ́ olúyọ̀lé expo twenty twenty three yóò bẹ̀rẹ̀ látọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí wọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ní recreation club sábọ̀ ìbàdàn mẹ́rìírí ìpàtí ọjà àríyá rẹpẹtẹ láyìíká tó dùn wò gbàgede ìṣeré àwọn ọmọdé náà gbẹ̀yìn wá ṣàfihàn ọjà rẹ fọ́jọ́ mẹ́tàdínlógún gbáko ayẹyẹ ṣíṣe ìpàtí ọjà olúyọ̀lé expo ní ó wáyé lọ́jọ́ sunday ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá ọdún twenty twenty three ní recreation club shop sábọ̀ ìbàdàn bẹ́ẹ̀ ló ní àtijọ́ máa lọ bí wọ́n bá ti ń ṣàfihàn ọjà rẹ̀ wá fara kíra pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ nígbà táwọn ọmọ rẹ̀ náà máa ṣeré lẹ́gbẹ̀ẹ́ kan àríyá alẹ́ náà gbẹ̀yìn táwọn èèyàn sì máa ṣàfihàn oríṣiríṣi ohun aṣaralóge tó ń ti gbígbàmì ẹ̀yẹ àkọ́kọ́ ìpàtẹ ọjà olúyọ̀lé expo ni ó máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá bẹ̀rẹ̀ látago méjìlá ọ̀sán títí dilẹ̀

àpọ̀pọ̀ sì sí kérésìmesì àti ọdún tuntun ti bẹ̀rẹ̀ ní design bricks homes and property ó yá design bricks ní kò ń yọ fanda bọ́ sínú ọkọ̀ àlùyọ tí yóò tún gbé ọ ní rẹ̀rẹ̀ mú wọnú ọdún tuntun twenty twenty four. three hundred thousand naira péré ni wọ́n fi bùn ọ lẹ́bùn ọdún kí wọ́n náà sì donílẹ̀ ní London Villa Estate tó wà lápẹ̀tẹ̀ ológun ẹrú road Royal Garden Estate phase two Ajibode extension àti Royal Arena Estate along Kọ́ládàísí University Akíẹlẹ́ Ìbàdàn. àwọn ohun amáyédẹrùn ti wà nílẹ̀ ní sẹpẹ́ ẹlẹtírísítì àti solar street light tó ń tàn yìnyín ọ̀nà lọ́dà tó ń yọ̀ kùlùlù boreholes fence àti security tó dájú. bẹ́ẹ̀ bá ṣe sanwó ilẹ̀ yín lẹ́ẹ̀ máa gbàwọn ẹ̀bùn ọdún bíi ìrẹsì adìyẹ òróró tó fi mọ́ fridge television dstv microwaves fan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà lánílẹ̀ láwọn estate wà lẹ́kọ̀ọ́ ìjẹ̀bú abẹ́òkúta àti ṣàgámù. kàn sí design bricks láwọn ọ́fíìsì wọn tó wà ní ìwó road àti bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. end of the year breakthrough promo pẹ̀lú design fine breeze àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o. Zoxyn anti-malaria capsule. Zoxyn, e finish malaria guys, I don't dey go. My wife not too well. Sharp shooter. don't score goal again, Abby. Oh boy, no be that one. She do test, then say na malaria o. Oh. True, malaria See the disturb now. E be like say I never yarn you about my shortest party. Which best friend you get wey we no sabi? Name na Zoxin. I need to know more about this your best friend. no wahala. Zoxin The better anti-malaria medicine We get a better combination of artemether plus lumefantrine. Now confirm anti-malaria medicine. I never see any friend way better pass my Zoxin Oh. Hey, oh boy, you know all these things. Now you know one tell us things. No wahala. Now when I know it, eh, make a run go buy them for my wife. Oh, correct the guy. Now Bond Chemical Industries Limited, where they make it bona be, Power picking them. They make Zoxin anti-malaria medicine. It day for pharmacy where they your area. If your body no tranga after three days, make you run go see your doctor. They want yellow pastor nàìjíríà láti uk lọ́jọ́ wednesday thirteenth december ọjọ́ kẹtàlá oṣù kejìlá inú pàdé àdúrà kárí ayé yẹn ni bàbá máa dé sí o. àánú máa ló ń sọ̀rọ̀. tó máa ń wáyé ní gbogbo wednesday wẹ́ẹ́ mẹ́sì me? àánú yóò tún sọ ẹrù ogun kalẹ̀ lórí onípojúpọ̀. pẹ̀lú àánú ọ̀nà àbáyọ máa là fún gbogbo ẹni tí ò nírètí. ilẹ̀kùn ìṣerere tí ò ṣe dádúró. àánú tó máa ṣe. nípasẹ̀ ọ̀pọ̀ ránṣẹ́ àti àwọn olórin ẹ̀mí o. ọjọ́ ìgẹ́gẹ́ ni bàbá tó máa pín ẹ̀bọ ọdún. three thousand bag of rice. ẹgbẹ̀rún mẹ́ta àpò ráìsì. fún àwọn opó arúgbó àti gbogbo ẹni tó kù díẹ̀ káàtó fún. bẹ́ẹ̀ la yàtìrí wòlíì wọn ń tẹ́ sẹ́lì tó máa wà lẹ́yìn àdúrà. ní pásítọ̀ Gabriel Adémọ́lá amusanje bí darúgbó. yóò tó máa dọ̀rọ̀ rẹ̀ tura lé gbogbo èèyàn lórí. láago mẹ́sàn-án òwúrọ̀. láti ìwọ́rọ̀ ẹ wọ́kọ̀ ẹgbẹ́rẹ́ tàbí olúwo. ẹ sọ fún wọn pé àgbàlá Gabriel apostolic chair. òkè ìròyìn ayọ̀ lẹ́ lọ. gbogbo èèyàn ló máa sọ testimony iṣẹ́ agbára tí ọlọ́run tó máa ṣe o. yìnyín yẹ olúwa ọba tó dá wa sí ògo yẹ ọlọ́run ìbàdàn baptist conference ti gbé àǹfààní oríire ńlá kan kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní àǹfààní láti rìn àjò lọ sílẹ̀ mímọ́ israeli àti jordani reverend oyekola bámidélé ni wọ́n ṣíwájú wa ní ọjọ́ náà pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly ni wọ́n ṣe àgbékalẹ̀ ìrìn àjò ẹ̀mí yìí ó ti wá wọlé dé báyìí o ní on twenty second sí on thirty ní oṣù kínní ọdún twenty twenty four and we will visit places where Jesus perform miracles such as river jordan mount of capernaum and even as nazareth where Jesus Christ was born fẹ́yìn tẹ́ fẹ́ darapọ̀ mọ́ ìrìnàjò ẹ̀mí yìí ẹ kàn sí iléeṣẹ́ you fit fly lónìí tí ó wà ní success house seven up road olúyọ̀lé main estate ring road Ìbàdàn ẹ pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero nine zero one seven six two eight eight eight nine tàbí zero eight one four four nine eight zero seven nine five àkànṣe ìrìnàjò lọ sílẹ̀ mímọ́ Israeli pẹ̀lú ìjọ onítẹ̀bọmi Ìbàdàn Baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly darapọ̀ mọ́ wàá lẹ́rìí ní sí Ifẹ̀ sí Ìbàdàn. Ó tó yánú ìbàdí àdúrà fi kẹ́rọ̀ kan olóṣù mẹ́ta mẹ́ta yẹn o. seventy two hours it ga. Má jẹ̀mú àánú tó dájú lórí wòlíì. Ẹ bẹ́ẹ̀ ta ìwọ òjò bàbá sọ sí orí afẹ́fẹ́. Ó ti tó fẹ́ palẹ̀ ìdíwọ́ tí ìdẹ̀nàmọ́ kúrò níwájú oníkùnjìkọ̀. Lọ́ọ̀fì pé àkórí eléyìí ní kò sí ìdádúró mọ́ lọ́jọ́ friday eight december tó fi máa di ìdájí kùtùkùtù lọ́jọ́ monday ní ẹ̀mí ọlọ́run alayé yóò fi máa palẹ̀ ìdíwọ́ tí òjá lérí ẹ̀ tí máa jẹ́ mọ́ ọlọ́run ó ṣe fún ayé rẹ mọ́ nípasẹ̀ pé ẹ̀ lórí ọ̀pọ̀ ọ̀ràn sí ọlọ́run àtàwọn olórin ẹ̀mí o adéyínká aláṣeyọrí ìlà ìjà akíkúndé ọlọ́run sọ́bẹ̀ dáre mélòdì pẹ̀lú dáre justifa wòlíì tánú sọ̀rọ̀ lórí ẹ̀ prophet ebe taiwo òjòba bẹ́ẹ̀ ṣẹ́jú orí afẹ́fẹ́ yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ yanu ó máa ṣẹlẹ̀ wákàtí wákàtí nínú àdúrà ó máa jò látọjọ́ friday eight december tá a bá ti wọnú àdúrà láago mẹ́sàn-án ìdájílọ́jọ́ múndẹ̀lá ó sórí ọ̀fẹ́ o. láti wọ́rọ̀ ọdún bàdàn tàbí ìpínlẹ̀ ọ̀ṣun. ọ̀sẹ̀ jẹ́rẹ́ ni ẹ máa bọ̀ mẹ́síkà. bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ máa wà ní wọ́rọ̀ challenge àti ọjọ́. ó ṣe dádúró mọ́ lórúkọ jésù. ajá balẹ̀. ajá balẹ̀. guys let's go. okay ẹ já sọ̀ká ìkalẹ̀ ojú ewé kejì ìwé ìròyìn ti the punch ńlá ti fẹ́ ṣẹwọ́ ìròyìn ah, lóòrọ̀ tòní ọ̀rọ̀ nípa Kaduna ni o àdó olóró tó dún gbámúgbámú ní Kaduna ń jẹ́ oníyìn tó gba ẹ̀mí àwọn èèyàn tó pọ̀ bẹ́rẹ́bẹ́ lọ bíi márùndínláàádọ́rùn-ún. ni wọ́n ṣe wí. wọ́n ní ọ̀rọ̀ yìí àìsàṣọ ọlọ́run pàká ni ó yẹ kó tó àpérò fún gbogbo ọmọ eré wo àwọn tó jẹ́ adarí àgbààgbà lápá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà Àárẹ̀wá Consultative Forum àti ẹgbẹ́ àwọn tó jẹ́ èèkàn kùgbò lápá àríwá ni wọ́n ti panupọ̀ yìí pé ṣe rí ẹni tí í ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ tó wà ní ìpínlẹ̀ Kaduna Major General VU Okoro àfi kí wọ́n yọ ọ́ kúò ní ipò rẹ̀ lójú ọgán fún ẹ̀mí àwọn èèyàn tó gbẹ̀mí dànù lágàdàngbọ̀n o lágbègbè kan tí wọ́n pè ní Tundubere lábẹ́ ìjọba ìbílẹ̀ Ìgàbí ńpínlẹ̀ Kaduna lálẹ́ hmm. ọjọ́ ìsinmi Sunday ọ̀sẹ̀ tí ó lọ yìí wọ́n ní ìṣọwọ́ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ó jẹ́ nǹkan kan tó burú jáàyè pé àá ti ṣe é gbọ́ pé wọ́n ṣe àdó olóró yìí ó sì ṣe bẹ́ẹ̀ ó lọ gba ẹ̀mí àwọn èèyàn láì ṣe pé wọ́n ẹranko ló hmm. wà ń bẹ̀ wọ́n ní ẹ̀rọ tí wọ́n máa fi ń bójú wo lẹ̀ bójú wò kè wo bí nǹkan ṣe ń lọ wípé ṣáwọn tó wà ń bẹ̀ tí wọ́n péjọ papọ̀ ṣáwọn oníkọ̀ọ́bí ni wọ́n ní ó yẹ kó ti lè ṣàlàyé fún wọn pé àwọn tó dúró wọ̀nyí ìsìn ni wọ́n ń ṣe àjọyọ̀ ni wọ́n ń ṣe wọn ò ní nǹkan ọṣẹ́ olóró kankan lọ́dọ̀ tàbí kí wọ́n gbéra láti fẹ́ kọlu ẹnikẹ́ni níbi tí wọ́n gbé ń ṣe àyájọ́ ti ọjọ́ ìbí ànábì ibẹ̀ ní àṣàlá ọ̀hún ni wọ́n ti rán àkàrà rẹ̀ jùlẹ̀ tó sì já okùn ẹ̀mí wọn gbà pàtì wọ́n ní eléyìí burú jáàyè hmm. igbákejì ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà kashim shettima iná ni ó lọ ṣojú fún bọ́lá tinubu lásìkò àbẹ̀wò tí wọ́n lọ ṣe síbẹ̀ èyí tí wọ́n kó àwọn ènìyàn tó fara káàṣá níbi ìṣẹ̀lẹ̀ náà lọ sí ilé ìwòsàn kan ní ti ìjọba ìhun barau diko teaching hospital tó wà ní kaduna ńgbà wọ́n débẹ̀ tán wọ́n ní ah béèyàn bá jorí ahun bó bá débẹ̀ jìntìjìntì lórí rẹ̀ ó wù ú tí omijé ó sì máa gbọ̀n wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ lójú ẹ̀ ó ní àmọ́ síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ òun bá gbogbo àwọn èèyàn pínlẹ̀ náà àtàwọn ẹbí àwọn èèyàn tí ẹ̀mí wọn bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn òun bá wọn kẹ́dùn ṣùgbọ́n ìjọba orílẹ̀-èdè nàìjíríà yóò tọpinpin lórí rẹ̀ kí ló fa sábàbí ọ̀rọ̀ kí ló fà á kí wọ́n tó ṣi àdó olóròyìn tó sì dùn bẹ̀ wọ́n ní lára àwọn èèyàn tó sì fara káàṣá níbi tí ìṣẹ̀lẹ̀ náà èyí tí ẹ̀mí tí wọn ò tí ì jùnà wọ́n wà lórí ìtọ́jú wọn náà gbogbo àwọn tó sì kù wọ́n ní ìjọba ó gbìyànjú láti dá ẹ̀mí wọn padà sí ìyè àmọ́ àwọn èèyàn tó ti fara káàṣá tí wọ́n sì bá bẹ̀rìn lọ wọ́n ní ìjọba orílẹ̀-èdè nàìjíríà kò ní gbàgbé ẹbí wọn yóò ṣe ètò tó tọ́ àti èyí tó yẹ lórí ẹ̀ wọ́n ó sì fi ìyà tó dógbin wọ́n ó fi jẹ ẹnikẹ́ni tó bá wà nídìí iṣẹ́ ìṣẹ̀lẹ̀ láabi pé ah ọ̀rọ̀ yìí burú jáàyè lóòótọ́ o kò sì dùn mọ́ ìjọba orílẹ̀-èdè nàìjíríà nú àmọ́ àwọn tọpinpin láti lè fi ojúrú fèèyàn bẹ́ẹ̀ wọnà òfin ìjọba. ọ̀gá àgbà iléeṣẹ́ ọmọ ológun tó wà lákàtà ìpínlẹ̀ kaduna òkòrò léyìí tí wọ́n fi lọ yin àdó bọ́ǹbù oníyìn skúyìn tán lọ ṣìyìn níbẹ̀ àfikẹ́ yọ o láriwo tí àwọn Arewa Consultative Forum tí wọ́n sọ. tó ọ̀rọ̀ nípa ti àdó tó bú ní Kaduna tó sì gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà wà lójú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí ìròyìn ọ̀hún pọ̀ débẹ̀ débi pé kò sí bí èèyàn ṣe ní mẹ́nubà bí olùkùnmí ṣe kà á lọ́hùn ọ̀rọ̀ tó tún tẹ̀lé ni pé Bọ́lá Ahmed Tinubu ti ń ṣe ààrẹ ilẹ̀ wa Nàìjíríà ti fọwọ́ sọ̀yà pé gbogbo èèyàn kéèyàn tó bá wà nídìí àdó olóró tó ṣèṣì pa ọgọ́rùn-ún èèyàn ní abúlé túdùnbírí ní ìjọba àbílẹ̀ ìgàbì ní ìpínlẹ̀ kaduna ni ó fi mú kàtà òfin ààrẹ sọ yìí nígbà tí ó ṣàbẹ̀wò ẹ̀pẹ̀lẹ́ bó ní nǹkan ṣe rí sí àwọn ọ̀hún tí wọ́n fara káásá nù ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ó sì ní ètò ìrànlọ́wọ́ kan tá a mọ̀ sí fúlákò initiatives làwọn fẹ́ gbé kalẹ̀ ní kánmọ́kíá láti rí i pé àwọn tí orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún àtàwọn tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí wọ́n mọ̀ gbọ́ bùkátà wọn nígbà tí ààrẹ Tinubu ń sọ̀rọ̀ ó ní kò ó ṣe àsìkò yìí ló yẹ kírú ìṣẹ̀lẹ̀ burúkú yìí máa ṣẹlẹ̀ ó sì ní ọ̀dà náà o agbègbè tó ṣẹlẹ̀ sí tàmọ̀ sí Tudunbiri yìí wọ́n ní àwọn ó tún kọ́ ní ìlànà ìgbàlódé débi pé àwọn èèyàn tó wà ńbẹ̀ wọ́n kàn sára síjọba igbákejì ààrẹ ilẹ̀ Nàìjíríà Kashim Shettima ló ń ṣojú ààrẹ níbẹ̀ nígbà tó lọ ń yẹ àwọn tí ó rí kó wò ní ilé ìwòsàn tí ó jẹ́ ti ìdánilẹ́kọ̀ọ́ ìyẹn teaching hospital ti mẹ́ ní ìpínlẹ̀ Kaduna ààrẹ wa ṣàlàyé pé ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà dúró tiri ni o láti rí i pé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ agbésùmọ̀mí àbí àwọn tó fẹ́ da omi àlàáfíà ìlú láàmú àwọn bá mú nǹkan lẹ̀ ó ní àwọn ó sì rí i pé wọ́n fọ ilẹ̀ wa nàìjíríà mọ́ tónítóní pàápàá jùlọ apá àríwá ilẹ̀ wa nàìjíríà níbi tí wọ́n ti máa ń sábà ṣòro ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu wá ránṣẹ́ ẹ̀ńlẹ́ ẹ faradà àní rírú ẹ̀ mọ́ sáwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí àti àwọn èèyàn míì náà tó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún kàn gbọ̀ngbọ̀n bóyá mọ̀lẹ́bí wọn fara kó o nígbà tí ààrẹ ń sọ̀rọ̀ ní ẹ rí i pé ohun tó ṣẹlẹ̀ yìí kan ààrẹ gbọ̀ngbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ ni wọ́n sì rọ ìjọba ìpínlẹ̀ Kaduna náà pé ẹ fi iyè dénú torí pé gbogbo ohun tó bá yẹ ní ṣíṣe làwọn ó ṣe láti rí i pé àwọn tí wọ́n fara pa yánnayànna níbẹ̀ wọ́n gba ìtọ́jú tó lápẹẹrẹ wọ́n sọ̀rọ̀ wọn ní ìgbékalẹ̀ ìrànlọ́wọ́ fúlákó initiatives yìí yóò bẹ̀rẹ̀ lóṣù tá a wà yìí agbègbè ọ̀hún náà ni ó sì ti bẹ̀rẹ̀ wọ́n ní wọ́n sì rí i pé ìlà oòrùn gúúsù lẹwa nàìjíríà pátápátá ní gbogbo tíṣẹ̀lẹ̀ burúkú bá ti ń ṣẹlẹ̀ tàbí ṣẹlẹ̀ láabi tó fara kórè tó ṣẹlẹ̀ yìí ni wọ́n ti mọ rírúfẹ́ ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ nígbà tó sì tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní mò ń kí gbogbo ẹ̀yin tíṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí mo sì ń kí gómìnà ìpínlẹ̀ kaduna pókú ìfọmọnìyàn ṣe ó ní mò ń gbẹnusọ fún ààrẹ ilẹ̀ wa nàìjíríà ẹ sì ti rí báyìí pé ìgbára táwà nígbà tó gbọ́ pé ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ Shettima ní yóò tó ìgbà mẹ́tàdínlógún tí ààrẹ bẹ̀rẹ̀ sí ní pé òun ní gbọmọgbọmọgbọmọ nígbà tó fi ti kọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó sì ń pé a gbé ìgbésẹ̀ ní kánmọ́nkíá bó tiẹ̀ jẹ́ pé àwọn aríjẹ ní mọ̀dàrú kan náà fẹ́ tọwọ́ òṣèlú bọ̀ ọ́ ó ní àmọ́ adúpẹ́ pé àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC fi tọpọlọ sí i wọ́n sì ti fi ìlànà ẹ wa lábàání wọ́n fi tò ó débi pé kò mú tòṣèlú lọ́wọ́ rárá ó ní bẹ́ẹ̀ ni wọ́n sì ti ṣèlérí pé wọ́n ṣèwádìí ọ̀hún débi tó lápẹ̀rẹ̀ o ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ tí kì í ṣe pé ó ṣèṣì ah! ó ń bẹ lójú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune jà ṣe rí ọ̀rọ̀ tí adíjedupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ti labour party lp peter obi tó sọ hmm. ìsọkúsọ gbáà ni ọ̀rọ̀ tó sọ nípa pípẹ́ afẹ́ kọ́lé fún igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà hmm, wọ́n ní ọ̀rọ̀ tí obi sọ ìbìkúbì ló bì sí ìgboro ayé yóò sì gbọ́ bàtà ọ̀rọ̀ èmi kọ́ ọmọ sọ o alákòóso fún olúluwa ìlú àbújá iyesom wike ló sọ̀rọ̀ nígbà tí Wike ké ọ̀rọ̀ ọ̀hún sí ìgboro ayé lánàá ó ní ó yẹ ni gbogbo kó dáwọ́ arókò mà yàtọ̀ lékẹ̀ ó ní adíjedupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi ló wá ń sọ kọ̀bákùngbé ọ̀rọ̀ sí ìjọba tó wà lóde àtòun lórí owó táwọn fẹ́ fi kọ́lé igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí pé ọ̀rọ̀ yìí ó pọ̀ ju ohun tó yẹ kó wá látọ̀dọ̀ Peter Obi lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé bílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún làwọn fẹ́ fi kọ́ ilé fún igbákejì ààrẹ Kashim Shettima gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ alákòóso náà ṣe àlàyé pé lóòótọ́ ilé ọ̀hún ilé fún igbákejì ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ìṣàkóso goodluck jonathan ló ti bẹ̀rẹ̀ látìgbà náà yìí pé àwọn fẹ́ ṣe nǹkan báyìí kàsábà ẹ̀ka òdì yìí pé a ti gbọ́ pé ààrẹ ní ilé làbújá igbákejì ààrẹ ò nílé tó dùn wò tí wọ́n lè sọ pé ilé igbákejì ààrẹ rèé ó nígbà tí goodluck jonathan ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀ àwọn gbọ́dọ̀ parí ẹ̀ wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí wa bílíọ̀nù méje ni wọ́n kọ́ fi léwọ̀n yìí pé wọn ò fi parí iṣẹ́ yìí àmọ́ ńgbà tí nǹkan yí dàbìrì wọ́n ní ètò ọrọ̀ ajé ti yípo bí wọ́n ṣe rò pé nǹkan wà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kọ́ ló wà mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn ń rà ń ló ti wọ́n sí wọ́n bá ní dípò kí wọ́n fi bílíọ̀nù méje kí wọ́n ti fi ṣe nígbà náà owó nǹkan ti gbówó lórí báyìí o fún ìdí èyí bílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n fi parí ẹ̀ wọ́n ní bọ́lá tinubu ti ṣàrẹ orílẹ̀-èdè wa nàìjíríà òun náà sì mọ̀ ń pa ẹ̀ kì í ṣe pé bóyá àwọn ń lọ dá ọwọ́ wú àwọn tó sì jẹ́ agbaṣẹ́ṣe tó wà lákàtọ̀rọ̀ gangan ló ṣe àlàyé pé bílíọ̀nù méje ò ní ká ohun tó wà lẹ́yìn mọ́ o torí nǹkan tí ó ti gbówó lórí lásìkò yìí lórí gbogbo àwọn èròjà táwọn ó lò ń làwọn ṣe gbé lọ sí bílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún ó ní kí wá dé o tí adíje ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú LP Peter Obi tó gbé eléyìí sí tó yàgbàdo ọ̀rọ̀ jù sí ìgboro ayé hẹ́ẹ́hẹ́ẹ́ wọ́n ní eléyìí kù púpọ̀ káàtó fún ìdílé yìí àwọn òní tẹ́wọ́ gba irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀ wọ́n ní kó ya aṣọ́gbà rẹ̀ ní o bó bá ti di àsìkò tiẹ̀ náà kó wá gbé ìgbésẹ̀ bí ó ṣe ṣe tí ó dáa jù bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ pé òun ni amórí ọmọ tún ṣe òun ló mọ̀ lùútò òun ló sì mọwọ́ òlù ná kó ṣọ́gbà ẹ̀ kó sì fi gbogbo ìmọ̀ tó bá ní kó tọ́jú rẹ̀ sí àpò rẹ̀ di ìgbà tí ọlọ́run ó fún un náà láǹfààní láti wá tukọ̀ orílẹ̀-èdè yìí ó láti gbà tó ti lulẹ̀ lẹ́gbẹ̀ẹ́yìn ìbò iná ló ti ń sọ èyí tó wù ú kó tó di pé ó tún gbé irúfẹ́ ọ̀rọ̀ báyìí jáde lórí ẹ̀rọ ayélujára abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ yún Twitter tí wọ́n ń jẹ́ X báyìí wọ́n ní ibẹ̀ ló fi ọ̀rọ̀ náà sí kó tó di pé ẹni tí í ṣe alákòóso fún olúluwa ìlú àbújá òun náà fún lésì òbí ṣọgbẹ́ kí ni wọ́n ń paṣọ nílé aláró hmm. fi tiẹ̀ ṣe tiẹ̀ labour party náà sì sọ ọ́ dímọ̀ pé ìṣàkóso tó wà lóde yìí hmm. oníná àpàní wọn. Ah, tó ojú ìwé keje ìwé ìròyìn ti Nigeria Tribune ọ̀rọ̀ kan wà ń bẹ̀ hmm, Dr. Gbèsàbí ó kan olórí ó sì kan ẹlẹ́mù. ṣé ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún báńkì àgbà gómìnà báńkì àgbà tẹ́lẹ̀ nílẹ̀ wa nàìjíríà ló ń sọ̀rọ̀ pé àwọn àyẹ̀wé owó wò torí wọn pé yányán ni wọ́n gbọ́dọ̀ yẹ ìwé owó NNPCL wò ìyún iléeṣẹ́ tí ń pọ epo rọ̀bì nílẹ̀ wa nàìjíríà ó ní bí bẹ́ẹ̀ kọ́ bí ìgbà tá à ń fi pọ̀ ló pe ni gómìnà tẹ́lẹ̀ fún báńkì àgbà ilẹ̀ wa nàìjíríà ń pè pé àníṣe àwọn àyẹ̀wé owó wò ọ́dítọ̀ ó nítorí pé bóun ṣe ké gbàjarè níjó ní inú tó fà á tí wọ́n fi yọ òun kúrò ní báńkì àgbàlẹ̀ wa nàìjíríà khalifa muhammad sanusi ìkejì tí ń ṣe emir tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ kano náà ló pèpè ọ̀hún nígbà tí ó ń sọ̀rọ̀ àpilẹ̀kọ kan níbi àpérò àwọn ọ̀gá àgbà báńkì ní ilé ìtura kan tó ń pè ní transcorp eating hotel ní ìlú àbújá sanusi tó jẹ́ bíi gómìnà báńkì àgbà ilẹ̀ wa nàìjíríà ní ọdún 2009 wọ ọdún 2014 ló ń ké pé àníṣe ààrẹ ilẹ̀ wa nàìjíríà kankan gbọ́dọ̀ jẹ́ mínísítà fún ọ̀rọ̀ epo rọ̀bì ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní òun ti ń sọ èyí òun sì tún máa tún sọ ó ní òun pèpè kí ẹ̀ka tí ń ṣe ìfowópamọ́ nílẹ̀ wa nàìjíríà kí wọ́n dúró tán kí àwọn aráàlú lè bá ní ìgbẹ́kẹ̀lé nínú wọn ó ní kò nílò kí wọ́n ṣe àtúntò sí òfin tó gbé báńkì àgbà ilẹ̀ wa nàìjíríà kalẹ̀ pé kọ́mọ̀ ní ọwọ́ òṣèlú kankan nú lẹ́yìn oṣù kẹta tí wọ́n búra fún ààrẹ bọ́lá bẹ́ẹ̀ tinubu ní oṣù august ń ló pín iléeṣẹ́ epo rọ̀bì ilẹ̀ wa nàìjíríà ó sì yan ọ̀gbẹ́ni Ekperikpe Ekpo gẹ́gẹ́ bíi mínísítà lábẹ́lé fún ọ̀rọ̀ tó jẹ mọ́ afẹ́fẹ́ gáàsì Enikin Lukubiri ń ló tún yàn lábẹ́lé gẹ́gẹ́ bí mínísítà fún epo rọ̀bì lábẹ́lé ó ní ìyún fi hàn pé ipa tí ààrẹ àná Muhammadu Buhari tọ̀ hmm. tó sọra ẹ̀ di mínísítà fún epo rọ̀bì náà ni aṣíwájú Bọ́lá mẹ́ẹ̀ Tinubu náà fẹ́ tọ̀ ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ Sanusi wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní sẹ́mi kó òun kọ lẹ́tà kan tó jẹ́ pé gbáǹkọ́ gbé lẹ́tà ni sí ààrẹ ìjẹta ìyún goodluck jonathan tóun sì bẹ̀rẹ̀ sí ní ṣí aṣọ lórí àwọn òbítíbitì owó kan tí wọ́n ń jẹ ìjọba ó ní hmm, ọ̀pọ̀lọpọ̀ bí ní ìjọba ti sọ owó nù o tó sì jẹ́ pé àwọn kan ni wọ́n jókòó tì í tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pọ́n owó ọ̀hún tí wọ́n ń pin mọ́ra wọn lọ́wọ́ ó ní àmọ́ kí lòun bá bọ̀ ńbẹ̀ hmm. kí lòun kọ lẹ́tà yìí sí ńlọ́fà tán fi yọ̀ òun lóyè ẹ mọ́ ó ń bẹ lójú ìwé keje ìwé ìròyìn ti nàìjíríà tribune ẹ mọ́ gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ tó wà ńbẹ̀ ok à ń tẹ̀síwájú ẹja dé ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀ṣun ọ̀sẹ̀ǹgẹ̀sẹ̀ fíìmù tó ń lọ láàrin adeleke àti àwọn tó wà lẹ́ka ètò ìdájọ́ ọbẹ̀ ọ̀rọ̀ ti dé ibi tó lápẹẹrẹ gidi báyìí báyìí wọ́n ní àwọn ìgbìmọ̀ tó wà ní àkàtà ti ọ̀rọ̀ ètò ìdájọ́ iyo National Judicial Council wọ́n ti sọ ọ́ di mímọ̀ yìí pé ẹni tí í ṣe adájọ́ àgbà ní ìpínlẹ̀ ọ̀ṣun A.O. Falọlá tó kó kọ ìwé kó sì fi ipò rẹ̀ sílẹ̀ lọ fẹ̀yìntì lẹ́rọ̀ jẹ́ báyìí báyìí báyìí báyìí ìyá fọgbọ́lọgbọ́gbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ọ̀rọ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí ló jáde wá nígbà tí wọ́n ṣe àlàyé pé wọ́n ti kọ́kọ́ fi òfin de ẹni tí í ṣe adájọ́ àgbà ìpínlẹ̀ náà tí ọ̀rọ̀ sì ń bá mokomoro bọ̀ láàrin òun àti gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adélèké àmọ́ ṣá o wọ́n ti kọ́ gbé àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni mọ́kànlá kan náà kalẹ̀ pé ẹ wá náà ẹ lọ ṣe ìwádìí lórí àwọn ẹ̀sùn mọ́kànléní àádọ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n kọ ìwé ẹ̀ fi tako ẹni tí í ṣe adájọ́ àgbà fún ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ó ti hu àwọn ìwà àparùtù kan àwọn ìwà kò tọ́ kankankan tí wọ́n ṣe nígbà wọ́n sì jókòó gbìmọ̀ wọ́n bá lọ sọ́tún bá lọ sósìn ẹni tí í ṣe alága ìgbìmọ̀ fún ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà òǹdàjọ́ àgbà Olúkáyọ̀dé Ariwọlá òun náà fojú lámẹ̀ẹ́tọ́ wò é tọ̀ ẹjẹ́ á dá ta ṣaran fáṣaran o ká sì dá ti aṣaran fún aṣaran wọ́n ní lóòótọ́ bó bá jẹ́ pé adájọ́ àgbà ní ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀hún ó kọjá ìyá rẹ̀ agbára gómìnà ò o láti jẹ́ pé bóyá òun ni ó pa á láṣẹ wáyé pé kí kinní kan ó ṣe kinní kan ẹ̀ka ètò ìdájọ́ ni ó fọ̀rọ̀ lọ ẹ̀ka ètò ìdájọ́ ni ó wàá gbé ìgbésẹ̀ tó lóòrìn ìgbà tí ọ̀rọ̀ ti dé ọ̀dọ̀ àwọn ń làwọn náà ṣe gbé ìgbésẹ̀ báyìí báyìí lórí ọ̀rọ̀ ti adájọ́ àgbà náà yìí pé adájọ́ yìí kó ya akọ ìwé lójú ọgán lẹ́sẹ̀kẹsẹ̀ ní wéréwéré ní wàrà sísà kó fi ipò rẹ̀ sílẹ̀ lẹ́rọ̀ kó sì lọ́ọ́ fẹ̀yìntì jẹ́ hmm. bíi bẹ́ẹ̀ kọ́ kó má bàa mú ti ìdójútì lọ wọn nígbà wọn sì sọ bẹ́ẹ̀ fún òun náà ti ń tà lójú ọgán wọn ni àmọ́ ìgbésẹ̀ ti gómìnà lórí ọ̀rọ̀ náà wípé ah gómìnà ah your excellence sir ẹ lágbára àti àṣẹ o láti yọ ẹni tí í ṣe adájọ́ àgbà o tàbí pé bóyá kẹ́ sọ fún yín pé kó máa lọlé ah wọn ni ó ní àwọn àkàbà tí wọ́n ń gùn débẹ̀ wọn ò déédéé dépò kí wọ́n tó fi wọ́n ṣe adájọ́ àgbà fún ìpínlẹ̀ wọ́n ní gbogbo ìwé ìpẹ̀jọ́ èyí tí Adeleke tó wá kọ tó fi tako ẹni tí ṣe adájọ́ àgbà ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo ẹ̀ wọ́n ti yanjú ẹ̀ tán ní ìṣẹ́sẹ̀lẹsẹ̀ má bínú ṣẹ́rí gbogbo àwọn òwe ìpẹ̀jọ́ wọ̀nyí ẹ̀túká lójú ọgán ní wéréwéré ní wàrà sísà tí wọ́n ti sọ ọ́ di mímọ̀ pé àwọn táwọn wà lákàtà ètò ìdájọ́ làwọn ní àṣẹ àtàǹfààní láti sọ ọ́ di mímọ̀ pabìyàbìdán ọ̀rọ̀ wípé adájọ́ àgbà ò kọjá àyè ara rẹ̀ lábala òfin báyìí kàṣà báyìí ka òdì oore ọ̀fẹ́ tó wà nílẹ̀ fún ọ ni pé kó o kọ̀wé kó o fipò rẹ sílẹ̀ o sì mọ́ ọ lọ lé lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn sì gbé ìgbésẹ̀ fún ìdílé àdúpẹ́ o àlàáfíà ti ń jọba bọ̀ láàrin ẹ̀ka ètò ìdájọ́ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ lọ gbá ìwé ìròyìn the punch mú ẹ bá lójú ìwé kẹrìnlá tẹ bá tún wá gbá ìwé ìròyìn ti daily sun náà mú ó wà lójú ìwé kẹrìndínlọ́gbọ̀n rẹ̀. Hmm. Hmm. ìròyìn kan bẹ lójú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nàìjíríà Tribune níbi tí ajá ti ń jẹ oúnjẹ èèyàn lọ tí ajá náwó jù yàn lọ lọ́gbà túnníṣe tá a mọ̀ sí ọgbà ẹ̀wọ̀n tẹ́lẹ̀ nílẹ̀ wa nàìjíríà hmm, ọ̀rọ̀ ńlá wọ́n ní ìṣe ni àwọn sẹ́nitọ̀ yanu lẹ̀ tí tọ́sífẹ́ wọn kan mọ́ lẹ́nu wọn nígbà tí ọ̀gá àgbà iléeṣẹ́ tó ń tún rí ẹni ṣe nílẹ̀ wa nàìjíríà dúró níwájú wọn àti àwọn èèkàn míì ńbẹ̀ láti sọ̀rọ̀ nípa àbá ètò ìṣúná ọdún 2024 wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé bí àwọn ṣe ń bọ́ àwọn tó wà ní ọgbà túnṣe ọ̀hún ibẹ̀ ni wọ́n ti jẹ́ kí ó yé wọn pé ọgọ́rin náírà ó dín àádọ́ta òun ni owó oúnjẹ fún ẹnì kọ̀ọ̀kan tó wà ní ọgbà túnṣe tó sì jẹ́ pé ọgọ́rin náírà òun náà ni àwọn ajá tó wà lọ́gbà túnṣe làwọn fi ń jẹun hmm. níjókòó kan o onígbà tó ń bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yìí ni wọ́n pariwo rẹ̀ pé bó ti ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn àti pé ó ṣẹ̀ṣẹ̀ sún sókè díẹ̀ náà ni torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà bí igba náírà àti àádọ́ta ó lé láàdọ́ta òun ni wọ́n fi ń jẹun tẹ́lẹ̀ kó tó di pé wọ́n tún sún sókè pé kó di ọgọ́rin náírà ó dín àádọ́ta àwa sọ̀rọ̀ ọ̀hún ilẹ̀kùn wọn sọ iye owó tí wọ́n fi ń jẹun ní ọdún àti iye àwọn èèyàn tó wà lọ́gbà ẹ̀wọ̀n tí wọ́n ń dúró de ìdájọ́ tí wọ́n sì ti gba ìdájọ́ wọ́n ní yóò lé ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin ó lé ẹyọ kan àti díẹ̀ tó wà ní àwọn ọgbà atúnṣe jákèjádò ilẹ̀ wa nàìjíríà tó sì jẹ́ pé àádọ́ta ó lé ó ní àwọn èèyàn míì náà tó sì wà lọ́gbà ẹ̀wọ̀n ọ̀hún tó jẹ́ pé di bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò tí ì mọ ibi tí orí ń bá wọn rè bóyá wọn ò nìkan wà ń bẹ̀ ni àbí wọn ò nìkan máa lọ lé wọ́n ròyìn owó tí wọ́n fi ń jẹun wọ́n ní iṣẹ́ làwọn sẹ́nẹ́tọ̀ bẹ̀rẹ̀ sí ní pé ọ̀dà náà ajá mélòó gan níbẹ̀ ní ọgbà túnṣe jákèjádò lẹ́wà nàìjíríà wọ́n ní ẹgbẹ̀rún kan ó dín díẹ̀ ní àwọn ajá ọ̀hún tó wà ńbẹ̀ tí wọ́n sì ń bọ́ wọ́n ní ádámù sí ọmọlẹ̀ wá béèrè pé ẹ gbọ́ o mo ní kí n béèrè ni o bó o ní ajá ó ṣe máa náwó ju èèyàn lọ <laughs> àti pé irúfẹ́ oúnjẹ wo lẹ̀ ń fún wọn jẹ lọ́gbà àtúnṣe ó ní mo fẹ́ béèrè mo sì fẹ́ mọ̀ bóyá èmi ní mi ò mọ̀ tó ǹjẹ́ ẹni tó sì wà ní ọgbà tí wọn ò tí ì ṣèdájọ́ rẹ̀ ṣe bí àti lè pè ní ọ̀daràn ó ṣe wá jẹ́ pé ìjẹkújẹ àti oúnjẹ tí ò tó òun ni wọ́n ń fún wọn ó ní àjẹ́ pé tí ẹ̀ ń gbìyànjú àti sọ fún wa báyìí ni pé ajá dáa ju èèyàn lọ lọ́gbà àtúnṣe hmm. ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune ní orúkọ lọ́hún ṣàlùwà. àdìsá jẹ́ ìbíọ́lé o ṣé ajá ilé wà lọ́gbà ẹ̀wọ̀n àbí ajá tí wọ́n ń lò lọ́gbà ẹ̀wọ̀n. ajá tí wọ́n ń lò. ẹ ajá ò sí lẹ́wọ̀n tiẹ̀ ẹlẹ́wọ̀n ni tiẹ̀ jẹ́ seven hundred and fifty naira ajá tí wọ́n ń lò ajá tí wọ́n ń lò ni ajá ò sí lẹ́wọ̀n ajá ò tí ì ṣẹ̀wọ̀n tiẹ̀. ajá ò tí ì ṣẹ̀wọ̀n ẹ ṣùgbọ́n àwọn tí wọ́n ń dóde ìdájọ́ àti lè pè wọ́n pé ọ̀daràn ni wọ́n nà án. ṣé wọ́n ti ṣẹ̀ṣẹ̀ kan tàbí kí wọ́n fura sí wọn pé wọ́n ṣẹ̀ṣẹ̀. wọ́n fura sí wọn so ni ajá gbọ́dọ̀ fi. ìjẹun jù wọ́n lọ. Hmm. ajá fi àádọ́ta náírà owó oúnjẹ ajá ó fi ju tètè yàn lọ. ọlọ́jàánú. all right à ń tẹ̀sọ́wọ́ wájú èkó Lagos la wà ẹ̀ràbọ̀ ẹ̀bùtà ẹ̀ràbọ̀ ẹ̀sẹ̀bẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò ètò ìdìbò ààrẹ. Hmm? ọmọ ẹgbẹ́ òṣèlú APC kan rèé èèkàn kùgbó ni wọ́n ti fún ní ẹ̀wọ̀n ọdún kan àti iṣẹ́ àṣekára wọ́n ní olóyè àgbà kan nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó ẹni àádọ́rin ọdún Wahab Ahmed ní ilé ẹjọ́ gíga ìjọba ìpínlẹ̀ Èkó tó fi àpèrè sílùú Ìkẹjà ti sọ ọdún mọ́ ẹ pé ẹ bù lẹ́wọ̀n ẹ̀wọ̀n ọdún kan ni kó lọ́ọ́ ṣe pẹ̀lú iṣẹ́ àṣekára àjọ EFCC ń lówó tuurutu wá sí iwájú ilé ẹjọ́ àti Ismail Ìjẹlù wọ́n ní àsìkò ìgbà tí ètò òdìbò ààrẹ ń lọ lọ́wọ́ lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà ń bẹ̀ yìí òun náà wà lára àwọn èèyàn tó ń ṣe ẹ̀ràbọ̀ ẹ̀bù tá ẹ̀ràbọ̀ ẹ̀ ṣebẹ̀ fún ìdí ẹ̀ ni wọ́n fi ní ẹ fura sí lóòótọ́ àbí ṣe ẹ̀rí gbámú ẹ̀rí máa jẹ́ mi ìṣódà ńgbà wọn sì mú wá wọn ni à tiẹ̀ ti dá báwọn. ìwọ arákùnrin Ahmed ọ̀rọ̀ rẹ òdìlé ẹjọ́ àbálọ àbábọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n wọ orí ilé ẹjọ́ Samuel Daji ni wọ́n kó àwọn ẹ̀rí máa jẹ́mi ìṣókalẹ̀ yìí pé nígbà tí ètò ìdìbò ààrẹ ń lọ lọ́wọ́ wọ́n ló wá lọ lẹ̀ dí àpò pọ̀ pẹ̀lú ọ̀kan lára àwọn èèkàn kan náà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti lọ ṣe ètò ẹràbọ̀ ẹbuta wọ́n á lọ ké sáwọn èèyàn pé ọ̀dà ẹ̀wá o ẹni tó sì lọ lẹ̀ dí àpò pọ̀ pẹ̀lú ni wọ́n pè ní Ṣẹ́gun Ìjítọ́lá wọ́n ní ìyún tiẹ̀ ó ti gbé e bẹ́ẹ̀ ó ti ya làgbà ó ti sá lọ tèfètèfè ló ti júbà ìhoro òun tí ọwọ́ wá bà tí í ṣe àgbàlagbà ẹni àádọ́rin ọdún ọ̀hún ni wọ́n ní ọ̀dà òun gangan iná ni ó fi mú kó ata òfin èyí tó wà lẹ̀ torí ajá tó bá ṣègbọ̀nsẹ̀ sílé ẹnu ẹ̀ náà là á fi kó kó má bàa hmm. ṣerú ẹ̀ mọ́ ń jọ́ mi. wọ́n ní unit twenty eight níbi gbàjà girls junior high school ti ń bẹ ní sùúrù lérè ibẹ̀ gangan ni wọ́n ti ń pe àwọn èèyàn súnmọ́dọ̀ yìí pé ìwọ náà wá gbà ẹ dìbò ibi báyìí la fẹ́ kẹ́ ẹ tẹ̀ sí o wọ́n wá láwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí í gbé hunuhunuhunuhunu ọ̀rọ̀ pé à tó ti lè jẹ́ ẹgbẹ́ òṣèlú APC ń wọ́n fi ilẹ̀ wọ́n fi ọwọ́ tọ̀ ni wọ́n fi mú ọ̀rọ̀ náà wálẹ̀ wọ́n ní ilé ẹjọ́ la wà yìí o àwọn kì í fi ẹjọ́ ṣègbè bí nǹkan bá ṣe lọ bẹ́ẹ̀ bá ṣe lọ láṣejùkú ẹ̀ torí pé o ṣe ẹ̀ràbọ̀ ẹ̀ búta ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni ọ́ ìkànkùgbò ẹgbẹ́ ni ọ́ ẹni àádọ́rin ọdún ìwọ́ tún wá lọlẹ̀ dí àpòpọ̀ pẹ̀lú Ṣẹ́gun Ìjítọ́lá láti máa lọ ṣètò ẹ̀ràbọ̀ ẹ̀bùta ẹ̀ràbọ̀ ẹ̀sẹ̀bẹ̀ Ìjítọ́lá ọ̀hún sì rí ó ti sá lọ tiẹ̀ ìwọ́ tí ọwọ́ bà ìwọ́ náà làá fi jófin wọ́n ní fún ìdí èyí wọ́n ṣe sọ ọdún mọ́ ẹ pé ó yá ẹgbẹ́ e ní kádúgbé àjọ EFCC sì gbéǹgbà náà ó dàkàtà iléeṣẹ́ ọlọ́pàá àti iléeṣẹ́ ọlọ́pàá sí ilé ẹjọ́ àti ilé ẹjọ́ wọ́n ti sọ̀ǹgọ̀ rẹ̀ báyìí ipe kó lọ sí ẹ̀wọ̀n ọdún kan gbáko àti iṣẹ́ àṣekára ẹ lọ tààràtà sí ojú ewé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Daily Sun níbi tí wọ́n ní ìkànkùgbọ́ ẹgbẹ́ òṣèlú APC ó ṣètò ẹ̀rọ àbọ̀ ẹ̀bù tẹ ẹ̀rọ àbọ̀ ẹ̀ṣẹ̀ bẹ̀ lásìkò ètò ìdìbò ààrẹ lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù keje ọdún tá a wà ń bẹ̀ yìí àjọ EFCC ti sìn títí dé ọgbà ẹ̀wọ̀n. tó ìròyìn kan bẹ lójú ìwé ìkẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nàìjíríà Tribune ká tó lọ sójú ọjà àjọ NDLEA ojú wọn rí mọ̀ o òṣìṣẹ́ wọn tí wọ́n ní wọ́n fẹ́ lọ dáàbò àwọn kan tí wọ́n ń gbin igbó hmm. àti oògùn olóró tí ẹ pé òun ni wọ́n fi ń ṣe ọlà àti gbogbo ọlá tiwọn ní àwọn apá abìkan ní ìpínlẹ̀ Ẹdó náà pé àwọn ọ̀dọ́ kan tí wọ́n dè hámọ́ra déyìn kọjú oorun sí wọn kódà bíi mẹ́ta lára àwọn òṣìṣẹ́ àjọ NDLEA ńlọ fara káásá gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọn ni ẹnìkan náà ló bún àjọ NDLEA gbọ́ pé ẹ wò ó àwọn ọ̀dọ́ kan wà tó jẹ́ pé oògùn olóró ni wọ́n fi ń ṣayọ̀ àti pé àwọn kan wà tó jẹ́ pé bàbá àṣàlẹ̀ wọn ni wọ́n àwọn igi tó wà nígbó rìsáàfù tó yẹ kí ó jẹ́ igi ọlà ni wọ́n ti gé dànù tí wọ́n sì gbin ògùn wọ́n sì gbin igbó lọ rẹpẹtẹ ńbẹ̀ wọ́n ní kódà níbi tí ààyè gbà wọ́n dé wọ́n kọ́ àká ńlá àká ọ̀hún sì ni wọ́n gba àwọn ọ̀dọ́ tí wọ́n máa ń dè hámọ́ra adéyín pé kọ́mọ ṣọ́ torí pé àsìkò kérésìmesì yìí ń lọ́jà wọn tà tí wọ́n máa ń fọn káàkiri mm-hmm. ọgbà tí àjọ ndla gbọ́ ni wọ́n yan àwọn kò kan láti inú àjọ ọ̀hún pé kó lọ kojú wọn kí wọ́n sì wo gbogbo àká òun kanlẹ̀ torí pé ohun tí wọ́n ń ṣe ń bẹ̀ ó òfin lẹwa nàìjíríà àmọ́ kí ni wọ́n yọ síbẹ̀ sí wọ́n ní ṣe làwọn ọ̀dọ́ yìí bẹ̀rẹ̀ sí ní da ìbọn bolẹ̀ débi pé ìṣe ni àwọn àjọ NDLEA wá ọ̀nà kan yọ sọnù tó ní kálukú wọn ẹni orí yọ ó dìlé wọ́n ní mẹ́ta nínú àwọn àjọ ọ̀hún ló fara káásá tó sì jẹ́ pé wọ́n sáré gbé wọn dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn wọ́n ní àwọn kan wà tó jẹ́ pé ńṣe ni ọta àbọ̀ sá sínú ọpọlọ wọn tí wọ́n sì gbọ́dọ̀ ṣiṣẹ́ abẹ fún láti yọ ọta tó wà ńbẹ̀ jáde. nígbà tó ń sọ̀rọ̀ ọ̀gá àgbà fún àjọ NDLEA nílẹ̀ wa Nàìjíríà Brigadier General Muhammed Mawa retired ló ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn bàbá àṣàlẹ̀ àwọn tí wọ́n ń takò àjọ NDLEA yìí tàbí káwọn lọ́wọ́ kò láti ṣiṣẹ́ wọn yìí tó jẹ́ pé oògùn olóró ni wọ́n fi ń ṣe ọlà ọkàn yín ò ní balẹ̀ o ń bẹ lójú ìwé ìkẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. ẹja ta kan ọjà ajá àbálẹ̀ ìròyìn tẹ̀síwájú ẹ̀kú ajá ajá Hello and welcome to Tucker Edwards Realty Company Limited Property Magazine. The following properties are going for sale in Ibadan. Nearly completed four units of three bedroom flats on a 713 square meters at Alegongo Akobo, Ibadan. 65 million naira. A story building containing two units of two bedroom flats and a two bedroom BQ at Scout Camp, Ibadan. 32 million naira. Four bedroom bungalow with a room and parlor BQ at Itesiwaju Estate, Oluguenru, Ibadan. 30 million naira, three bedroom bungalow on 1,300 square meters at Odono Kikiri, 27 million naira. A plot of land measuring 548 square meters at Ologede Estate, New Garage, Ibadan, 12 million naira. And a terrace duplex at the breathtaking Cedar House Gardens, Uluyole Estate, Ibadan, 65 million naira. All our properties are fully verified. For more inquiries, call Dr. Edwards Realty Company Limited on 0906 2022 256 or 0815 225 0214 now. Dr. Edwards Realty Company Limited. Happiness, freedom, and peace of mind. top success tún ti gbéde padà lóṣù december ẹ wá jàǹfààní èrè ìfà tó lọ fún ànínú oṣù ember sáà kàṣe ẹ̀dínwó lórí gbogbo ọjà tẹ́ bá ti ń rà nílé iṣẹ́ top success àwọn fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́kùn òjọ̀ kan àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù laptop pẹ̀lú àwọn èlò létí ń lò náà ẹ̀dínwó pátápátá gbà ní gbogbo ọjà yìí ní gbogbo ẹ̀ka ilé top success bẹ́ẹ̀ lẹ́sìn máa tẹ́wọ́ gbà àwọn ẹ̀bùn kàbìtìkàbìtì ìjọ tún mọ̀ pé o top success nínú oṣù ember kó o sì tún tẹ́wọ́ gbà ampa all offer. babambari ẹni tẹ̀dínwó ìdá ọgbọ̀n. tẹ́ ẹ̀ máa jẹ lórí àwọn àṣàyàn fóònù àtàwọn èlò létí ń lona. ẹ máa bọ̀ nílé iṣẹ́ top success tó wà lẹ́gbẹ̀ẹ́ mr biggs ìwòrò ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lórí ring road challenge ìbàdàn tó fi magasin cocoa house dùgbẹ̀ ìbàdàn pẹ̀lú ilé gàgàrà top success mall tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìfowópamọ́ wema lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń bàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight top success orúkọ tá a fi gègé wúrà kọ. ó yẹ gbé mi débẹ̀. ayé ti di ìrọ̀rùn pẹ̀lú country mall. country mall. Hey. ayé ta sí. èmi ọ̀rẹ́ àtẹ̀bí mi. àjọ máa débẹ̀ o country mall fún ìgbádùn rẹpẹtẹ <laughs> country mall èyí tún ṣàrà ọ̀tọ̀ gbogbo ẹni bá fẹ́ rajà jẹ̀gbádùn ṣara pẹ̀lú ìtura àti ìfọ̀kànbalẹ̀ country mall apẹtẹ àwọ̀tán ni ẹ máa bọ̀ báwo lẹ ṣe fẹ́ sí supermarket kitchen fún oúnjẹ tòkè òkun bíi fried rice chinese rice chicken and chips burger pizza spaghetti pẹ̀lú oúnjẹ tilẹ̀ ibi àmàlà àtẹwédú ẹ̀bà àtẹ̀fọ́ rírò iyán àti ẹ̀gúsí àsáró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bakery pẹ̀lú àyè ìṣerun fọkùnrin àtobìnrin náà tún wà ìyẹn unisex salon pedicure makeover àti manicure game center tún wà fún oríṣiríṣi ayò tẹ tẹ́ bá ń fẹ́ bẹ́ẹ̀ sì ni gbọ̀ngàn ayẹyẹ ń bẹ fún irúfẹ́ ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe Country Mall number one oh five Ọláwálé Street Apẹ̀tẹ̀ Àwọ̀tán area Ìbàdàn ẹ pè zero seven zero two five three six six four five three email info at countrykitchennig.com.ng Country Mall jẹ́ ìgbádùn pẹ̀lú ìrọ̀rùn. ìgbà òtún wá ọdún mẹ́rìnlélógójì rèé tolúwatọwọ́ àpọ́sítélì Awólọ́wọ̀ àti bí òkè dá ìjọ born again Christian Church sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ rà ànúgbà lọ́dún tó kọjá nílẹ̀ yìí àti lókè òkun ìjọ born again gospel church lábẹ́ àkóso bàbá wa nínú olúwa àpọ́sítélì Awólọ́wọ̀ àti bí òkè tó ṣiṣẹ́ ìránṣẹ́ gòkè àgbà di àpọ́sítélì ìpàdé àdúrà tọdún yìí tún ti kò ni pẹ̀lú ẹ̀rí fún gbogbo oníkojúkò bẹ́jọ bá bọ̀ agbáwọ̀ tuntun wọ̀ ipò olówà tó ti sú ọ tọ́jà yọ gbọ́ ọwọ́ burúkú olówó àánú ayé ẹ̀ tó fẹ́ wọ́n dànù ọjọ́ pípẹ́ mega ó sì wù ọ́ kó lo gba ọtún yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kọkànlá títí di ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty three ìsọjí tó papọ̀ mọ́ ayẹyẹ ọjọ́ bí àtayẹyẹ àjọ̀dún ìdásílẹ̀ chọ́ọ̀chì wa tó pé ọdún mẹ́rìnlélógójì tá a dálẹ̀ aago márùn-ún sáago mẹ́jọ alẹ́ ni lójoojúmọ́ ká tó jọ darapọ̀ lọ́jọ́ àṣekágbá ìyẹn lọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty three débẹ̀ òní wà bákan náà olùgbàlejò àgbà bàbá wa nínú olúwa àpọ́stélì awólọ́wọ̀ zero zero three three three zero six six three zero zero three three three zero eight six six three. níbẹ̀ ìgbà rẹ yóò dọ̀tun advanced vital wellness iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí ìlera pípé àwọn ènìyàn jẹ lógún distributor lajẹ́ fún new life product gbogbo ǹjẹ́ o ti gbọ́ nípa training pankọ́pín oògùn tó ń dènà àìsàn àti àrùn ní àgọ́ ara àti àwọn product yòókù tá a fi ń kọ àwọn àìsàn àti àrùn tó di pé wọ́n dáni gúnlẹ̀ àwọn iléeṣẹ́ ńláńlá àti níjọ́níjọ́ ló ń pè wá láti wá ṣe àyẹ̀wò fáwọn òṣìṣẹ́ wọn fún ìfúnpá àti ìtọ̀ ṣúgà àti àwọn àyẹ̀wò míì bèrè training pẹ̀lú salmon oil aloe vera plus kamaj láwọn ilé ìtajà ògùn bíi àdójúkọ UCH Mosh Pharmacy ní Bódìjà Crown Pharmacy ní Challenge àti Tonic Pharmacy àdójúkọ UCH tàbí kí ẹ wá sí ilé iṣẹ́ wa fún àyẹ̀wò àti ríra oògùn a wà ní nọ́mbà three Ayọ̀ Adékúnlé Close ní Bódìjà Ìbàdàn a ó sì gbé àwọn ọjà tó o bá rà lọ́dọ̀ lọ́fẹ̀ẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero six three five one seven one three five ẹ lè kàn sí wa lórí Facebook àti Instagram First Vital Wellness ìlera pípé yín ló jẹ wá lógún ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yẹ kóró. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB Jupep, A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEB program sílé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory Ọláògùn Òdìfẹ́ road Ìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.nl edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. Iṣẹ́ agbára yóò tún ṣe nínú ìpàdé májẹ̀mú lóṣooṣù yẹn. Àfẹ́ kan, òru kan. Àfẹ́ kan ọlọ́run nínú ayé wòlíì ìfẹ́ olúwa fẹ́ ètò amúlé product of mercy ó ṣètò fẹ́ fòpin sí gbogbo ogun àfinisẹ̀sìn o àkórí ìpàdé ìlọ́jọ́ friday eight december lọ i must not be put to shame olúwa ojú ò gbọ́dọ̀ tì mí aago méjìlá sani náà dùn àyọ̀ tí kọ́kọ́ bẹ̀rẹ̀ débi tí jésù yóò ti máa dáná sun gbogbo ogun àfinisẹ̀sìn ẹ̀mí ìgbésẹ̀ máa parẹ́ ẹ̀mí ìyàgàn máa dà wá tì tó bá ti wá di láago méjìlá aláṣálẹ̀ bí ìṣòro agbára yẹn máa bẹ̀rẹ̀ níbẹ̀ ni àṣẹ òmìnira yóò ti máa bàlẹ́ gbogbo èèyàn tí máa jẹ́ mi ìrànlọ́wọ́ aláìlẹ́yìn yóò ti máa dìde. ìwọ náà darapọ̀ lọ́jọ́ friday eight december láago méjìlá ọ̀sán twelve noon àti méjìlá àṣálẹ́ twelve a.m. lábẹ́ ìfàmì òròyìn ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run àlàyé. nígbà tí prọfẹ̀tì fẹ́olúwa fẹ́ tọ́mọ́lé product of mercy. wọ́n máa sọ tẹ́lẹ̀ tí yanu á máa ṣẹlẹ̀. gbogbo ẹ̀ ní ìrànlọ́wọ́ aláìlé auditorium. God of Covenant and Fulfilment International Ministry tó wà lẹ́yìn ambition hotel. àjẹ́ tìlẹ́yìn girama mọ̀lẹ́ tí ń bàdàn. fúnra lọ́wọ́ àdúrà zero seven zero three eight one two two seven eight two. Àjààbalẹ̀. Àjààbalẹ̀. gbogbo ìgbìmọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àfihàn ẹ̀dùn àbàn lábẹ́ ìdarí alága honourable chief olúfẹ́mi ọ̀kẹ́ jp wọ́n ti bẹ̀rẹ̀ ìpàdé kí gbogbo nǹkan lè bá a dáa láti nǹkan bíi ọdún kan sẹ́yìn àwọn ìgbìmọ̀ ọ̀hún bíi mẹ́rìnlá níye wọ́n ti ṣiṣẹ́ takuntakun méjì nínú àwọn ìgbìmọ̀ ọ̀hún ni wọ́n jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí fún ẹ̀dùn àbàn progressive union olóyè olúfẹ́mi ọ̀kẹ́ jp wọ́n ti kópa ribiribi nílùú ẹ̀dún àbọ̀n bákan náà àwọn ọmọ bíbí ìlú ẹ̀dún àbọ̀n tí wọ́n ń gbé nílẹ̀ òkèrè àwọn náà wọ́n wà nínú ìgbìmọ̀ láti ṣe ìkówójọ fún kíkọ́ ààfin tuntun sílùú ẹ̀dún àbọ̀n ààfin ìlú ẹ̀dún àbọ̀n eléyìí tó jóná lọ́dún 2018 àlàkalẹ̀ ètò ìkówójọ ọ̀hún fún kíkọ́ ààfin tuntun nílùú ẹ̀dún àbọ̀n yóò wáyé lọ́la ọjọ́ àbámẹ́ta sátidé tí í ṣe ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ọdún 2023 tá wà yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n wà ń kalẹ̀ ní dédé aago mẹ́wàá òwúrọ̀ gẹ́rẹ́gẹ́ ìyá ọjọ́ náà ni olóyè arábìnrin ọ̀mọ̀wé princess tóyìn kọ́ládé ìyálàjẹ oòdùà worldwide orí adé tí yóò jẹ́ bàbá ọjọ́ náà ni kábíyèsí ọní tìlú iléèfẹ̀ ọba adéyẹyẹ ẹni ìtàn ògúnwùsì ọ̀jájá kejì ọba tí ó gba gbogbo èèyàn lálejò ní kábíyèsí ọba adésọjí kẹ́hìndé ọládépò jp salú tìlú ẹ̀dùn àbàn àkíyèsí pàtàkì ò ní wípé káwọn èèyàn kọtí ọ̀gbọ́n sí ọ̀rọ̀ àwọn èèyàn péréte kan tí wọn ò ní adarí kankan bí tí wulẹ̀ kọ́mọ tí wọ́n sì ń gbèrò wípé kò ní sí ìkówójọ káwọn èèyàn sọ́ra fáwọn ẹ̀ta oró èèyàn tí wọ́n wà níbi mọ̀dàrú ìlú ẹ̀dún àbọ̀n ìlú àlàáfíà ní ṣe ò láti gbà wáṣẹ̀ ìlú tó nífẹ̀ẹ́ ara wọn pẹ̀lú àti máa ṣe bọ̀ tó gún régé ní ṣe ò ìlú ẹ̀dún àbọ̀n yóò gbé gbogbo wa ò àṣẹ. a tún ti gbede o ẹ wá bá wa ra o tí pọ́ǹpì ló gbédè o ẹ wá bá wa rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ló máa ń kó lọ sínú ilé ara wọn bọ́dún bá ti ń parí lọ. ìpinnu dáadáa ni kẹ́yìn náà ra lẹ̀ kọ́lé ní rọrùn lọ́dún tuntun. ìdí abájọ nìyẹn tí gbogbo olóríire ṣe ń rọ kẹ̀tíkẹ̀tí wá sílé iṣẹ́ tí pọ́ǹpì concept onílẹ̀ ìfọkànbalẹ̀. lásìkò yìí ilẹ̀ plọ̀tì kan tẹ́ bára mọ́níyà phase one ìlàjì àtẹlẹ́ ìtò wà lágùn nine hundred thousand naira péré ni ti mọ́níyà phase two là one million naira. ilẹ̀ plọ̀tì kan tẹ́ bára ẹ ti láǹfààní láti gba aráàlú àpò méjì lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹni ó bá tó ṣàtọ̀nà sọ̀rọ̀ wa léṣe tí pọ́ńpì concept ó gbàrà ìsì àpò kan lọ́fẹ̀ẹ́. promo yìí ti bẹ̀rẹ̀ láti monday december four títí wọ friday january five ọdún tuntun. ẹ tètè máa bọ̀ lọ́fíìsì tí pọ́ńpì concept tó wà number twelve àrẹ tẹ̀lé street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifu zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ńpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ńpì concept developer that cares ọlọ́run tó ṣe ìlérí á mú ìlérí ṣẹ ṣe fóun ló láyé àtọ̀run á ṣe ọ̀run fún mi. ẹ̀yin tó mọ̀ pé àdúrà ń gbà ó yá níbi tí ọlọ́run tẹ̀dó sí tó ti ń gbọ́ àdúrà ní gbogbo sátidé kejìkejì lórí òkè ọjọ́ ń bàdàn nínú pàdé májẹ̀mú tí àwọn aláṣẹ orí òkè fọwọ́ sí pẹ̀lú iléeṣẹ́ ìránṣẹ́ apostle tẹ̀mẹ́lẹ́yìn christ evangelical ministry àkórí ẹ̀ ọ̀run àánú ńlá mi ṣí gbogbo èèyàn tó yà ẹ̀mí àwọn wòlíì ó tó máa ṣíjú àánú wọlé ní sátidé kejì lóṣù yìí ohun gbogbo tó ti fi ìlàkàkà tagbára kàkà ṣe àánú máa yanjú ẹ̀ nípasẹ̀ pé ọlọ́run lórí àwọn ìránṣẹ́ onísọjí pásítọ̀ kúnlé fàdáyọ́lá láti csc òkè agbára àwọn olórí ẹ̀mí ìbùkún olúwa ògo olúwa ẹni tá a fìràn agbára yìí hàn apọ́sítù tẹ̀mẹ́lẹ́yìn àdìàgbò wọ́n á máa ṣiṣẹ́ ìránṣẹ́ lábẹ́ ìfàmìròyìn olùgbàlejò àgbà pásítọ̀ peter ayọ̀rìndé gbogbo ẹ̀mí orí òkè ọjọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ health center ìyànà bára ọjọ́ nìbàdàn fún ìrànlọ́wọ́ àdúrà zero seven zero three zero two seven four seven eight four àánú ọlọ́run yóò fọ̀hún oníbòjìkò tó bá farahàn ló máa sọ testimony ajá balẹ̀. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí comrade kẹ́hìndé akínyẹmí jp aláṣẹ àti olùdásílẹ̀ àjọ tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ló ń pe gbogbo èèyàn láti wá jàǹfààní ìdánilẹ́kọ̀ọ́ lórí ètò pípèsè oúnjẹ lọ́pọ̀ yanturu fún gbogbo ẹbí food economy program ìfilọ́lẹ̀ ètò yìí yóò wáyé lọ́jọ́ sátidé ọ̀la tí ṣe ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ọdún 2023 tá a wà yìí ní déédéé aago mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ lọ́fíìsì wa Human Rights Center tó wà ní nọ́mbà 2 Old Ife Road Giwa Plaza beside Yidi Agodi Gate nílùú Ìbàdàn ẹ má jẹ́ kí àǹfààní yìí kó fòyín ru o ọ̀fẹ́ ni ìwọlé síbi ètò yìí gbogbo èèyàn ló sì lè jàǹfààní pípèsè oúnjẹ fún gbogbo ẹbí wọn bébí bá kúrò nínú ìṣẹ́ iṣẹ́ ti bù ṣe fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àwọn èèyàn lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero six eight three zero zero zero seven eight zero eight zero six eight three zero zero zero seven eight olùkéde comrade kẹ́hìndé akínyẹmí jp wọn láyé tẹ́sìn ò jẹ́ bí ròdì ò bá kánjú yóò jẹ gbogbo ayé kẹ́sìn ó jayé kí ròdì ẹṣin ó jẹ tiẹ̀ kò léèwọ̀ pàtàkì ló ń jẹ́ ń ṣiṣẹ́ tiẹ̀ lágùn ara tí mẹ́mí tọ́jọ́ ayé ti yàtọ̀ sí tìjọ́sí tí wọ́n pe búrẹ́dì ní nǹkan panu iléeṣẹ́ búrẹ́dì kan bẹ́ẹ̀ kalẹ̀ nígboro Ìbàdàn tí wọ́n gbé ń po èròjà ìmí gígùn papọ̀ mọ́ búrẹ́dì tiwọn AK Ọmọláyọ̀ bakery ló ń jẹ́ ẹ kú àmójúbà oríire gbogbo ẹ̀yin ará challenge fẹ́lẹ̀lẹ̀ sanyo soka academy olúwají olómi muslim ilé tuntun ayégún olóòní àti gbogbo agbègbè àmọ́nà tó kù ní AK Ọmọláyọ̀ bakery onírú onírúurú èròjà aṣaralóore làwọn fi pèlò búrẹ́dì wọn búrẹ́dì wọn kì gan kì kan kì í rún ni kì gbọ̀n pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kì jóná a sì máa jiná dénú bólú jọ́mídì mẹ́ta tí kọ́ ní rọ́ bọ́lọ́sìnkì ti ń rọ́ ti kọ́ níwájú ọkọ ẹ̀ àyíká tó lálàáfíà ni wọ́n kalẹ̀ sí nọ́mbà fifteen kò tí ẹ̀gbá bus stop àdójúkọ new petrocam gas station olójúoró road ayégun olómi ìbàdàn telephone zero eight one one two one six four one one one tàbí zero eight one two four five four one eight six two. ak ọmọláyọ̀ bakery bakery ẹ̀ẹ́dìkọ́tà fún gbogbo ọ̀rẹ́ àwọ̀. àmì àánú ni ló ṣàyè mi ìyá tó Abi Glory and his ultimate band Mr Omega Worldwide fi tìfẹ́tìfẹ́ pé gbogbo mùtúmù wá sí Mark of Mercy twenty twenty three níbi tó ti máa tẹ́pẹ̀pẹ́ ọpẹ́ sí Ọlọ́run fún ìrìnàjò ọdún twenty twenty three tí a sì máa fi yẹn gbáre fún ìrìnàjò ọdún tó ń bọ̀ àkòrí tọdún yìí la pè ní praise in the palace ìyìn láàfin àwọn olórin ẹ̀mí tó ni wọ́n wà healthy and spirit driven yóò wà níkàlẹ̀ láti máa ṣiṣẹ́ ìránṣẹ́ bíi Kẹ́mi Rioboth Abisam Olúṣeun Pẹ̀kúlíà Minister Ṣẹ́gun Òṣùbà Evangelist Bọ́sẹ̀ Akínọlá. Pásítọ̀ Báyọ̀dé Odùbánjọ Alájà Mẹ́rìàmọ́ Ọládẹ̀jọ pẹ̀lú yèyé oge náà wà ń kalẹ̀. Bẹ́ẹ̀ ni màmá àti bàbá àpòsù sm mustapha ṣebí ọba sì jẹ́ olùgbàlejò lọ́jọ́ náà mark of mercy twenty twenty three yóò gbérasọ ní ọjọ́ kẹwàá oṣù kejìlá ọdún twenty twenty three tenth of december twenty twenty three ní aago kan ọ̀sán ní morike arena beyond ṣebí ọba church airport arena ìbàdàn white and gold ní kọ́lọ̀ ọjọ́ náà for sponsorship and inquiries. ẹ pè sórí zero eight zero seven one zero eight four eight eight eight praising the palace ìtọ́dún yìí yóò fa kìkì. kára ó lè pè ara ríro kò sí mọ́ àwọn ká ti sá lọ àrùnmọ́lẹ́gùn ẹ̀yìn dídùn làkúrẹ́ ìgbé wọ́n ti lọ wá bí wọ́n sí kára o lè pé bàmù rẹ̀ àtòrà dáadáa. kòkó kò lára o tá a gbéra ńlẹ̀ kò dìde. kára o lè pè ń ban. àtòrà wọ̀ àtòrà pẹ̀sẹ̀ àtòrà dáadáa. kegun tó kegun náà. kára o ya gágá. ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́. tẹ̀bá ti fi kára o lè pè ń ban ra. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun. tó sì ń ṣe àtúntò rẹ̀. òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá. fi kára o lè pè ń ban bọ̀. káì action action. ó jẹ́ àwọ̀ká àròmọ̀lẹ́gun làkún ìgbé ara ríro tàbí ẹ̀yìn dídùn kára ó lè pain balm lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ kára ó lè pain balm. tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká po oògùn òyìnbó ló ṣe é kára ó lè pain balm ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrèpàtú òpèrè tapàtà pọ́npọ́n kára ó lè pain balm ó kì í síbẹ̀. kára ó lè pain balm rẹ̀ àtòrà dáadáa. ajá balẹ̀ ajá hmm. balẹ̀ ìròyìn ó ń tẹ̀ sọ́wọ́ wájú náà ìròyìn àbí wọ. èmi bọ̀dá sàmú ni ọ̀ya sàmú kà. Ah, ìròyìn eléyìí ẹ̀ eh, á check up ni lórí ìjọba àpapọ̀ pẹ̀lú opay palmpay àtàwọn míì hmm, hmm. à ń bọ̀ lórí ẹ̀ o ìyẹn la check up lórí ètò yìí ẹ sá sì fi ara balẹ̀ lórí ìyún àmọ́ ẹ wá jẹ́ ká lọ sí ọ̀dọ̀ eh, ọ̀gá àdè top ní ìpínlẹ̀ Rivers wọ́n ní ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Rivers siminalayi fubara àtòun àtàwọn kan nínú ẹgbẹ́ òṣèlú rẹ̀ ní ìpínlẹ̀ rivers wọ́n ti tún bára wọn fa fìràkù o débi pé fubara ó ti sọ̀rọ̀ sí ìgboro ayé pé ẹ wá o gbọ̀ngbọ̀n kan ò sí o àfẹnibà tirẹ̀ ẹnìkan ò sì létí òun ní ìtìkùtì òun ò ní gbà nítòun o ó sọ̀rọ̀ yìí lásìkò ètò pàtàkì kan tó jẹ́ ìpàdé alápapọ̀ àwọn ìgbìmọ̀ àti lọ́balọ́ba àti lóyèlóyè àti lókọlókọ àwọn ọ̀tọ̀kùlúùlú tí wọ́n jọ máa ń ṣe papọ̀ nígbàgàn ìlú èyí tó wáyé nílùú Parakot lọ́jọ́bọ̀ Thursday àná níbẹ̀ ló ti gbé ṣe àlàyé ọ̀rọ̀ yìí pé àwọn kan ti òun ní tìkútì ṣùgbọ́n òun fúnra òun lòun ò ní tira òun o ṣùgbọ́n tẹ́nikẹ́ni bá lọ rò pé òun lè máa kó wàhálà sílẹ̀ fún òun láti fi da ọ̀nà ètò ìṣèjọba rú òun lọ́wọ́ ní ìpínlẹ̀ Rivers wọ́n ní ìtàkùn tó bá ní kí erin ó má gun òkè odò àtòun àtẹ̀rín ni wọ́n jọ lọ ńlò wọ́n fọ̀rọ̀ òun ṣe o kékulé ó wá lọ gbọ́ kó sọ fún toko kádùn ó lọ gbọ́ kó rò fún òbẹ̀ ìgbàkúgbà tó ń bá rí i pé òun siminalayi fòbárà tó ń bá ń fún tóun sì ń sọ òun ọ̀rọ̀ kan sí ìgboro ayé ẹ kàṣà ìmọ̀ yí pé bájá òun ò bá rí kò ní í gbó nǹkan míì tún rúgbó bọ̀ ní ìpínlẹ̀ Rivers ló jẹ́ kóun tètè máa gbó sí ìgboro ayé báyìí káwọn àgbààgbà tí ọ̀rọ̀ kan gbọ̀ngbọ̀n kí wọ́n lè tè gbọ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ náà ọ̀nsa sergeant chidi awuse òun náà wá ṣe àlàyé pé ọ̀dà kí fubara kó máa tẹ̀síwájú kó máa báṣẹ́ lọ àwọn wà lẹ́yìn ẹ̀ gbágbáágbá wípé kò sí mímì kan tí ó mì kò sì sí gìrì kan fún kò sí olóko àfigiri àparò tó bá gbọ́ pa àbáyé àwọn táwọn jẹ́ ọba láyé àti ìkànkùgbòlú ń làwọn wà lẹ́yìn rẹ̀ ó ní fubara ó níṣòro o àmọ́ fubara ní wàhálà wa o àwọn kan ń dúnmọ̀ orúmọ̀ ọmú láti lè ṣe bákan tàbí bákan ṣùgbọ́n wọn gbà tó bá dìgbà tí ọ̀rọ̀ dariwo rántó síta kẹ́ ẹ má bàa sọ pé ti fùbárà náà pọ̀ ń lòun tètè sáré yán ọ̀rọ̀ ọ̀hún sí ìgboro ayé ẹ lọ gbá ìwé ìròyìn ti the punch mú ojú ewé kẹjọ rẹ̀ ilẹ̀ bàǹbẹ̀ tó ń tẹ̀kúnrẹ́rẹ́. tó ìròyìn kan bẹ lójú ìwé kejì ìwé ìròyìn Vanguard lọ́wọ́ ọ̀sàlẹ̀ rẹ̀ tí ẹgbẹ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ti ń ké gbàjarè síta pé ìròyìn ẹlẹ́jẹ̀ kan rìn káàkiri pé ìrìn àjò tí ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ wa Nàìjíríà ń rìn lọ sílùú Dubai níbi àpérò kan tó ń pè ní Conference of the Parties COP wọ́n ní ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà ló ṣagbátẹrù ẹ̀ wọ́n ní kò sí ń tọ́jọ́ wọ́n ni àwọn tí ń kẹ́fìn ìròyìn ẹlẹ́jẹ̀ yìí ti rìn káàkiri pé lẹ́yìn nílùú lu bàrà tí wọ́n lu ẹni tí ń ṣe ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ wa nàìjíríà níjó ní ní ìpínlẹ̀ imo pé ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà wò pé kí àwọn fọwọ́ ra lórí pé kọ́mọ bínú mọ́ ni wọ́n fi ní ọ̀yá ìrìnàjò rẹ United Arab Emirates ọ̀yá àwa láàgbó bùkátà ó ní kò sí ń tọ́jọ́ àmọ́ lókè rẹ̀ ná pé iléeṣẹ́ ọmọ ológun lẹwa nàìjíríà ti ń ké sí ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà pé ẹ wá dákun pẹ̀lú gbọmọgbọmọ àwọn tí wọ́n ń ṣòro nílẹ̀ wa nàìjíríà tí wọ́n sì fẹ́ máa domi àlàáfíà wa láàmú ẹ fún wa ní owó tó tó owó nílé ọmọ ológun lẹ̀ nàìjíríà ká lè bá a dojúkọ àwọn agbésùmọ̀mí àtàwọn tí wọ́n fẹ́ máa fín wa lápẹ́ lójoojúmọ́ yìí ní tẹ́ẹ̀bà tiẹ̀ wá máa ṣe ìlànà apín báyìí apín báyìí tí wọ́n ní wọ́n pè ní envelope system of funding wọ́n ní ẹ dákun abẹ́ ètò ìṣúná ti iléeṣẹ́ ọmọ ológun lẹwa nàìjíríà ẹ yọ kúrò ńbẹ̀ ìlànà tí wọ́n ń sọ ni ìlànà kí la fẹ́ rà náà nǹkan múrí méjì ọ̀ya ṣé ẹ ti rà á nǹkan múrí mẹ́ta ẹ tó mọ wá kí ló tún kàn a ra ìbọ̀sẹ̀ kò yẹ ká ti ra ìbọ̀sẹ̀ ó yẹ a ra bàtà kò yẹ ká ti ra bàtà wọn ni kò lè ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ ọmọ ológun wa nàìjíríà pẹ̀lú ń tọ́wà ńlẹ̀ yìí ó yẹ kí a dojúkọ wọn tán ni nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ní ìlú àbújá ní níwájú sẹ́nẹ́tọ̀ abdulaziz yaradua ṣíṣe ọmọ ẹgbẹ́ ìṣèlú apc láti ìpínlẹ̀ katsina àti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin nàìjíríà tó ń rí sọ̀rọ̀ iléeṣẹ́ ọmọ ológun ibẹ̀ ni ẹni tó jẹ́ bíi olórí ọmọ ológun lẹwa nàìjíríà lieutenant general taoreed lágbájá ti ń sọ pé iléeṣẹ́ ọmọ ológun lẹwa nàìjíríà nílò bítíbitì owó tí wọ́n ó lò láti lè fi dojúkọ àwọn tí wọ́n fẹ́ mọ̀ fún wa lápẹ̀dá omi àlàáfíà lẹwa nàìjíríà láàmú ó ní ìlànà tí wọ́n sì fi ń fún wọn lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ń ṣe ló ní pínpínpín ẹ ra ilé yìí ẹ tún ra ilé yìí kò ní í wúlò bẹ́ẹ̀ ni kò ní lè ṣiṣẹ́ lórí ohun tó wà ńlẹ̀ general alágbájá wa ní ẹ ẹ̀ ní bínú ni o lórí àṣìṣe tó ṣẹlẹ̀ ní ìlú Kaduna níbi tí ẹ̀mí àwọn ọmọ Nàìjíríà ti sọnù bẹ́ẹ̀ ni àṣìṣe ńlá ni wọ́n ní kí gbogbo iléègbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ wa Nàìjíríà wọ́n nàró wọ́n sì dúró ìṣẹ́jú kan láti fi dárò àwọn ẹni tó lọ wọ́n ní irúfẹ́ bẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ àmọ́ à ń sọ fún yín ni o pẹ̀lú tí ilẹ̀ wa Nàìjíríà ń kojú tí iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ Nàìjíríà sì ń kojú tá a bá fẹ́ kí àlàáfíà jọba ẹ ti òbítíbitì owó sí wa ojú ìwé kejì ìwé ìròyìn ti Vanguard mo ti bá. ọ̀dà àwọn ò lérògbà o láti gbé Emefiele àjọ EFCC DSS ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ àti àwọn alákòóso tó wà fún ìṣọ́ ọgbà ẹ̀wọ̀n níbi tí wọ́n ti ń tún ayé ọmọrọ síwọ̀ ọmọlúàbí ni wọ́n sọ̀rọ̀ sí ìgboro ayé bẹ́ẹ̀ wọ́n ní ìbẹ̀rùbojo tòun ti ìfòyà ńlọ́bu Emefiele so gírè wọ́n nígbà tí gìrì àwọn nǹkan tó wà ńlẹ̀ tó sì bò ńlò náà yà fọ́n gbé sígboro ayé pé tọ́ ẹ gba ní o torí pé ó ní nǹkan tí ìbòsí náà ràn nínú ìjà nígbà wọn máa ṣàlàyé ọ̀rọ̀ wọ́n ní àwọn aláṣẹ tó wà fún ọgbà ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè yìí àti ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS pẹ̀lú àjọ EFCC ni wọ́n ti sọ̀rọ̀ yìí pé àwọn ò gbìyànjú tàbí láti ní ète kankan láti lọ jí ẹni tí í ṣe Emefiele gbé lágádángbọ́n Godwin Emefiele ìníṣe alága tẹ́lẹ̀ fún ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà kó tó di pé ìwà àti ìṣe rẹ̀ ńgbà tó wà lórí ipò ó kó ọwọ́ tí hmm. àwọn aláṣẹ ìjọba náà tí wọ́n sì pojú bú okùn tí wọ́n fi kọ́ lọ́rùn tí wọ́n bẹ̀rẹ̀ sí wọ́ kiri tuurutu ẹni tí wàá ṣe olùdarí àgbà fún àwọn ẹ̀ṣọ́ tó ń bójútó ọgbà ẹ̀wọ̀n alérò nàbàbà ni ló ṣe àlàyé lánàá nínú ọ̀rọ̀ tiẹ̀ yìí pé ẹ wá o àwọn ti rí ọ̀rọ̀ kan o láti iwájú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà àti àwọn ìgbìmọ̀ tó rí sí ìtọpinpin wọn ní àwọn o àwọn fẹ́ wá jí ẹni tí í ṣe Godwin Emefiele gbé láti lọ́ọ́ fojú rẹ̀ winá òfin sí wọn ni ìtọ̀sẹ̀ ńlọ́lọ́yọ́ ó ní àwọn ìgbésẹ̀ táwọn tiẹ̀ máa ń gbé béèyàn bá tiẹ̀ lùfin ó sì ní àwọn ọ̀nà táwọn máa ń gbé gbà wọn ní fún ìdílé yìí o àwọn ò ní èrògbà kí èrògbà kankan lọ́kàn láti lè rí pé bóyá ẹni tí ṣe Godwin Emefiele kó di pípalẹ̀ mọ́ lágádángbọ́n ẹjọ́ rẹ̀ ń bí ó dé dúró lé ẹjọ́ ìyún ló sì ń tẹ̀ síwájú àwọn ohun tí wọ́n sì ní kí wọ́n mú wá láti wáá fi gba onídùúró rẹ̀ ni wọ́n ti béèrè fún láti wájú ilé ẹjọ́ òun níwọ̀n ọ̀gbà tí wọ́n bá ti pè nílé ẹjọ́ tó sì yanjú lórí àwọn wàhálà yìí tó dà sí agbada orílẹ̀-èdè wa Nàìjíríà torí rẹ̀ bá sì kó o yọ ń bẹ̀ tọ́ déédéé lórí rẹ̀ ọ̀bá sì tún kó o yọ déédéé ti tàwọn ni pé ìlànà òfin ńlá wọn ń tẹ̀lé olùdarí ẹ̀ka tó wá rí sí ọ̀rọ̀ ti ètò ìtọpinpin fún àjọ EFCC zivanos tahir senior advocate of Nigeria ló wá ń sọ ọdún mọ́ ẹ pé àhà irú ìwé èyí tí Godwin Emefiele tó kọ sí iwájú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà láti ọwọ́ agbẹjọ́rò rẹ̀ kó tó di pé ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí wá ń sọ ọ́ di mímọ̀ fún àjọ EFCC àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ àti ẹ̀ṣọ́ tó ń ṣọ́ ọgbà ẹ̀wọ̀n yìí pé wọ́n ní wọ́n fẹ́ jẹ́ àwọn pé wọ́n ní kò tí ẹ̀ yẹ kí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n rí i pé ìwé kankan wá láti ọ̀dọ̀ Emefiele kí wọ́n sì gbé e yẹ̀wò ó ní bí ìwé rẹ̀ ṣe ń dé ọ̀dọ̀ wọn báyìí ló kí wọ́n máa fàáyà kí wọ́n dà síta ipe ta ni fún kíni torí kíni sì ni wọ́n ní Emefiele ó ti jẹ pọ̀nmọ́sùn àsìkò gba màálù bá fẹ́ le ẹjẹ́ ó le nípasẹ̀ tòfin ṣùgbọ́n pé ẹ máa fi ọ̀rọ̀ kọlọkọ̀lọ́ kọ́ àwọn lọ́rùn ọkọ̀ tuntun tuntun ló ní ẹ má dànrú rẹ̀ wò fáwọn ó ṣẹ̀ ni ẹ jẹ́ kí wọ́n tọpinpin àwọn ń tàwọn o àwọn ò lọ jí Emefiele gbé o. Hmm. tábàdíkàwọ bílẹ̀ wa Nàìjíríà ṣe rí àti àwọn nǹkan mú amáyédẹrùn àti nǹkan tí ó lè mú káyé wa ó dẹ̀ kó dẹrùn tí elédùn àfi jíǹkí wa kò yẹ kí ọmọ nàìjíríà kankan ní nǹkan kan ṣe pẹ̀lú ìṣe òun òṣì èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ àtàdó èkìtì ni ìròyìn yìí ti wá ìwé ìròyìn Vanguard lọ́kọ ojú ìwé kẹta rẹ̀ ni wọ́n sì kọ sí nígbà tí bíṣọ̀bù ìjọ àgùdà lẹ́ka àdó èkìtì Reverend Felix Àjàkáyé tó ń sọ̀rọ̀ pé ẹ jẹ́ ká sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa àwáwí kan ò sí fún ọmọ ilẹ̀ wa nàìjíríà kó bá ṣèmúlẹ̀ pẹ̀lú ohun fi jíǹkí wa àjàkáyé ló ń rọ àwọn olóṣèlú tó wà lórí àpèrè ìṣàkóso báyìí àti àwọn tí ọlọ́run gbé ọlá lé lọ́wọ́ nílẹ̀ wa nàìjíríà pé ẹjẹ́ àgbìyànjú ká lé òṣì wọgbó kí ẹ̀yin náà sì gbé ìgbé ayé tó ṣe é tọ́ka sí kí tolórí tẹlẹ́mù nílẹ̀ wa nàìjíríà kó lè bá àjọrọ̀ nǹkan ìgbé ayé ẹni lárugẹ tí elédùà fi jíǹkì ilẹ̀ wa nàìjíríà ó ní ṣé ká sọ ti àwọn nǹkan múlòdùn tó yẹ kó wà nílẹ̀ wa nàìjíríà ni àbí àwọn nǹkan ìṣẹ̀báyé tọ́lọ́hún fi tó jogún rẹ̀ fúnlẹ̀ wa nàìjíríà ó ní tabaníkàmọ́ kálé ní méjì kò yẹ kọ́mọ nàìjíríà kankan kó lè dúró kó pé òun àtìṣẹ́ àwọn ní nǹkan kan ṣe láti ṣe ibi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ jáde ti àwọn oníṣẹ́ ọwọ́ tí wọ́n gbé kalẹ̀ tó sì jẹ́ pé àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn tí wọ́n jẹ́ bíi bíṣọ̀bù ìjọ àgùdà nílẹ̀ wa nàìjíríà náà ṣètò ọ̀hún fún àwọn tó fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ níbi tí ọ̀ọ́dúnrún ènìyàn ti kọ́ṣẹ́ jáde ohun ló ti ń sọ̀rọ̀ yìí tó sì ń sọ fún wọn pé ẹ wò ó ṣé ká sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa orílẹ̀-èdè tó ṣàn fún wàrà àti oyin nílẹ̀ wa nàìjíríà ọlọ́run sì fi àǹkan lùmọ́nì jíǹkì wá débi tó lápẹ̀rẹ̀ àmọ́ ó dùn ní pé bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí hmm. a jìnnà síjọba gidi ojú ọ̀nà tí ọ̀dà àìníṣẹ́ lọ́wọ́ àti òṣì ohun òṣẹ́ wá pọ̀ nílẹ̀ wa nàìjíríà débi tó lápẹẹrẹ ó ní tábà ni àfẹ́jẹ́ kí iṣẹ́ ohun òṣì ó dohun tàn nílẹ̀ wa nàìjíríà àkọ́kọ́ báwọn tó wà lókè bá ṣe mú tiwọn ṣe làwọn tọmọ tó wà lẹ́yìn náà mọ mú tiwọn ṣe ó ní torí pé ìjọba nìkan ò lè dá ṣe é gbogbo apáta ni ó sì gbọdọ̀ wà lọ́kàn ọmọ nàìjíríà àtàwọn tó wà lókè àtàwọn tó wà láàrin àtàwọn tó wà nísàlẹ̀ pé a kí nǹkan dáa ó ní àwọn náà tí wọ́n wà nísàlẹ̀ wọ́n ní nǹkan láti ṣe ojúṣe wọn pọ̀ o torí pé ìjọba ò lè sọ pé òun fẹ́ gbọ́ bùkátà lórí gbogbo wa níbi tí nǹkan dé dúró yìí hmm. ẹ jẹ́ kó ní kálukú kọ́ṣẹ́ ọwọ́ rẹ̀ kíṣẹ́ ọwọ́ rẹ̀ ó sì sọ̀rọ̀ fún un ó ń bẹ lójú ìwé kẹta ìwé ìròyìn bánga tó bá kọ́ṣẹ́ ọwọ́ iná tá a fi mọ ṣiṣẹ́ ọ̀hún dà. ọlọ́run á pèsè ẹ̀ à ń ṣiṣẹ́ tọ̀ náà ni. ọlọ́run ni ó pèsè náà. ilé ìwòsàn márùn ọ̀tọ̀ọ̀tọ̀. mọ̀gbọ́n mọ̀ yìí ilé ìwòsàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ń ló jẹ́ pé ayédèrú ilé ìwòsàn ni tá a ti gbámú a sì ti tì í àwọn tó wá jẹ́ òṣìṣẹ́ tó ṣiṣẹ́ ń bẹ̀ náà tó jẹ́ pé olúwọlé ni sùkúù tí wọ́n lọ láti gbàwé àṣẹ láti máa fi ṣiṣẹ́ gẹ́gẹ́ bí oníṣègùn èbó wọ́n jẹ́ ọgọ́rùn-ún kan àti méje that is to say mẹ́tàdínníàádọ́fà kò tán bẹ́ẹ̀ o kókó orí wọn ní baba daṣọrọ gúnlẹ̀ ní ọgọ́rin ọdún Tinubu Nupeng àtàwọn èèkàn kùgbò míì ni wọ́n ti ń bá wọn kẹ́dùn ní tó Ọlọ́run bá tẹ́ bàbá sọ́fẹ́fẹ́ rẹ o ẹni ọgọ́rin ọdún ni wọ́n lókè ìpẹ́ kí wọ́n yí àṣàláìlò tó dé pé tó ilẹ̀kùn lé wọn lòun wá sí o ẹ já kọjá lọ sójú ọjà tá a bá ti padà dé à ń tẹ̀síwájú àjàbalẹ̀ ròyìn ni. àjàbalẹ̀. àjàbalẹ̀. àjàbalẹ̀. àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe gan-an Adupe ṣe o iléeṣẹ́ royal guard ń dúpẹ́ àdùpẹ́ ṣe gan àdùpẹ́ ṣe gan àdùpẹ́ ṣe o àmọ̀rírì oore tẹ̀ ṣe royal guard royal guard disinfectant ń dúpẹ́ ń dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ oníbàárà wa gbogbo royal guard royal guard disinfectant ń dúpẹ́ àdùpẹ́ ṣe o. amọ̀rírì orin tẹ̀. láti iléeṣẹ́ AG Industries Limited tí a ti ń ṣe Royal Guard disinfectant láti ń fi òwọ́n pẹ́ ìránṣẹ́ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa ra ọjà wa ẹ ṣe àdúpẹ́ gidigidi ẹ kú ọdún ẹ kú ìyèdún ọlọ́run ọba ò paná ìfẹ́ wa from all of us at AG Industries Limited manufacturer of Royal Guard disinfectant we wish all our numerous customers Merry Christmas and a prosperous New Year for details on our products call 08098425876 Royal Guard disinfectant kill germs into ẹ̀yin ọ̀rẹ́ ó dàbí pásọ dúdú làwọn agbábọ́ọ̀lù Chelsea wọ̀ lánàá. àá ah, ah, níbo. ó láti bí ọjọ́ mélòó kan mọ̀ ní tẹlifíṣàn mi ò ti yọ kọ́lọ̀ mọ́ black and white ní so ǹbá ti lọ́ra mi ṣùgbọ́n sapa ò gbé mi. sapa bíi ibo o ò tí ì pọ́npa Solar Black Friday ni Solar Electronics Black Friday lọ́dún tá a wà yìí solat electronics black friday ò mú kékeré kàńkà hẹ̀rìmọ̀ ni tí wọ́n gbé káyé mọ́ solat black friday ń lọ lọ́wọ́lọ́wọ́ ọmọ gọrẹ thirty two inches television fún sixty thousand naira forty three inches smart tv ní one hundred and thirty five thousand blender ní twenty thousand fáànù eighteen inches ní twenty nine thousand àti sixteen inches ní nineteen thousand àtọ̀pọ̀ àwọn ọjà amúnú ẹni dùn fún black friday tí ń lọ lọ́wọ́ solat electronics nìkan ni ẹgbọ́ kan kú òǹbò mi ẹ máa lọ tààrà sí solar telecoms and solar electronics wọ́n wà ní wo road wọ́n ń bẹ ní mọ́kọ́lá roundabout bẹ́ẹ̀ ni ń challenge wọ́n wà ní palms mall bákan náà ni wọ́n wà ní yàgànkú ní dùgbẹ̀ road ìwọ náà lọ mú electronics tàbí àwọn fóònù tiẹ̀ fún owó tí ò gún ni lápá wọ́n jẹ́ kẹ́mù kérésì tí ń jáde láwọn ilé ìtajà wa ó fò ooru ó pọ̀ pọ̀ pọ́lẹ̀ ní solar telecoms and electronics black friday n tó dáa tó rẹwà tọ́ sí ọ. ọdún ìkórè ọdún ìkórè dé ó ti yá o nínú ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village alọ́mọjà area nílẹ̀ ìbàdàn ìkórè ọdún kàǹkọ́dún ìtumọ̀ àyàtọ̀ agbọ̀nà ara yọ pẹ̀lú àkòrí unlimited blessing ìbùkún tí ò lópin ọjọ́ monday four december ní papọ̀ six máa bẹ̀rẹ̀ ní alẹ́ friday eight december ní praise night aago mẹ́wàá alẹ́ di àfẹ̀mọ́júmọ́ lájọ fi gbé ọlọ́run ọ̀ṣọ́fàga adégbòdù twins ló máa fi orin àti ìlú gbé wa débẹ̀ ọjọ́ sunday ten december lọ́jọ́ ìdúpẹ́ ìkórè aago mẹ́wàá àárọ̀ ló máa bẹ̀rẹ̀ host choir ló máa forin síde tí ọ̀pọ̀lọpọ̀ olórin náà sì ń bọ̀ káàkiri àgbálá wáyé ni àwọn ènìyàn ti ń bọ̀ ọlọ́run bíléwọ̀ ṣọfà ní olùgbàlejò àgbà nígbà tí bẹ̀rẹ̀rù mọ́sínà evangelist joshua ayọ̀délé ọ̀kẹ́ máa gba gbogbo wa lálejò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní oh eight oh sixty four forty six sixteen sixty six nínú ìjọ celestial church of christ testimony parish ní kátijọ́ fi ìdùnnú wa hàn ọlọ́run olùbùkún yóò bùkún wa o àmín lórúkọ jésù. jésù, jésù. Get ready for the most magical time of the year as Father Christmas makes a grand return to Fresh FM, Blast FM, and Tiwantiwa FM. This year's Father Christmas show is set to be an unforgettable experience for children. It's the Fresh FM, Blast FM, and Tiwantiwa FM Father Christmas Show 2023 as your little ones visit Father Christmas they will receive incredible gifts. Plus, there will be amazing games with fantastic prizes, including deep freezers, washing machine, home theaters, bags of rice, and gallons of vegetable oil, all for grabs. Chief host is Dr. Yinka Ayefele MON. He'll be there to welcome the little ones, take pictures with them, and join in the rollicking children's fun time. So, children, tell your mommy, daddy, aunties, and guardians to bring you to the Music House Challenge in Ibadan for the Fresh FM, Blast FM, and Tiwantiwa FM 5 Father Christmas Show. Daddy, Mommy, take me to Father Christmas Show. Admission is only 3,000 Naira per child. The event runs from 1st to 24th December 2023, with Father Christmas available every day from 8 a.m. to 5 p.m. at the 2023 Father Christmas Show at Music House Challenge in Bado. Brought to you by Fresh FM, Blast FM, and Tiwantiwa FM. iṣẹ́ òru àgbàyanu tó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀rí ńlá tún ti dé ọlọ́run wòlíì ezekiel ebiomofari jebe tún ti ṣetán pẹ̀lú ìpàdé alágbára tí máa ń milẹ̀ tìtìtì tí a pè àkórí rẹ̀ ní àánú kejì tó máa wáyé ní ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún tí a wà yìí december eight twenty twenty three nínú ìjọ divine god revelation church àbàpàtà àgbájé ìjòkòdó ìbàdàn ní dédé agogo mẹ́sàn-án àṣálẹ́ nine pm ìtúsílẹ̀ ìdáǹdè ìṣẹ́gun àti ìrànlọ́wọ́ tòun ti ìgbéga látòkè wá àwọn tí yóò ṣiṣẹ́ ìránṣẹ́ ni pastor ayọ̀ ìlọrí pastor délé balógun evangelist jeremiah àtọmọkọ àwọn tí yóò forin fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ lọ́jọ́ náà ni màmá wa evangelist dr bọ́lá rẹ̀ lady evangelist ọlámídé wa. divine choir fẹ́mi gbèsókè bákan náà gbabuẹ́dì drama ministry máa ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ wa lọ́jọ́ kẹjọ oṣù kejìlá december eight ọdún twenty twenty three olùgbàlejò àgbà wòlíì ezekiel ebiomofari àti ìyá wa pastor mrs ebiomofari jp fún ìbéèrè zero eight zero six zero eight six eight seven eight three tàbí zero eight zero three zero seven three two one six eight ìṣòro àánú kejì yìí èmi agbáremú jésù lolúwa ajá balẹ̀. ajá balẹ̀. tọ́ àdúpẹ́. àdúpẹ́ ah, ah, eh, ìròyìn kan tó sì wù mí kí n ka ìròyìn tọ́jọ́ mọ́ ti àwọn ọlọ́pàá tí àgbéga dé bá oh. bí oṣù mẹ́ta sẹ́yìn ni o àwọn tó gba promotion wọ́n gba promotion tán ilé wọn ni wọ́n lọ jókòó sí kò sọ́fíìsì tí wọ́n fi gbogbo wọn sí. <laughs> wọ́n ní tọ́dà bí ìdùnnú tẹ́lẹ̀ ìfẹ́ tó fẹ́ mọ mú kàn mí lọ́wọ́ eh, kọ́lọ́hún ṣàlùwà ìjọba ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí wọn. ìjọba ń ṣiṣẹ́ mm-hmm, wọ́n ní tẹ́lẹ̀ wọ́n ní torí pé wọ́n ti confam IG ńgbà tí a confam IG báyìí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ní IG ń ṣiṣẹ́ lọ káàkiri. ìròyìn tẹ̀ sọ pé bóyá ká IG ti ń jẹ́ kí iṣẹ́ yẹn ó tún wá sọ́dọ̀ àwọn kan àwọn ọ̀gá kan náà wà tí wọ́n lè bójútó ọ̀rọ̀ posting ọ̀rọ̀ promotion kọ́mọ̀dé pa àwọn nìkan ni wọ́n kò wẹ̀ sí. àyà. Eh, nígbà wọn post yẹ tí wọ́n ní wọ́n ti fọ́n promotion tí wọn àṣà yẹn sọfíìsì ó jókòó sí. ọfíìsì wọn náà là ń kọ́ lọ. ọfíìsì tí wọ́n sì ti gbé wọ kúrò ẹlòmíì ti. ẹlòmíì ti bọ́ síbẹ̀ <laughs> wọ́n máa resume sínú mọ́tò lábẹ́ igi ni. lábẹ́ lábẹ́ igi tó máa fi dìgbà yẹn. ọlọ́wọ́ sàlù. àmín ah, nàìjíríà wì hédì. tẹ àsìkò tá a sì wáyé nìyí wọ́n nílò wọn. bẹ́ẹ̀ni. àti bọ́ sásìkò tí àwọn kan fẹ́ ṣòro tó ẹ̀yin ọlọ́pàá ọlọ́run bá mọ́ bá wà pẹ̀lú yín o. àmín o.